إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

violent fi sànà wá ìṣẹ̀lẹ̀ ọ̀bù. kódà àwọn tí ń bẹ sánà àtàtà ń bẹ lórí ilẹ̀ àti tí ń bẹ láàrin méjèèjì wò lẹ́lómi tí wọ́n sọ pé fún tó kọjá ọlọ́ọ̀bà àlá. à ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ léyìí tó hàn sí wa ní àbí èyí tó pamá èyí tá a mọ̀ ní àbí èyí tá a mọ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ àtúnṣe fún wa kásó sọ wípé ó wá sẹ́wà kù ó wá sẹ́wà kù lásán lórí nǹkan míì yóò jẹ́ pé ó sẹ́wà kù lórí ẹ̀sìn àti àlàáfíà ọlọ́run á máa lórí o gbogbo èyí tí ó kù nínú sẹ̀mí ayé wa tá a bá lò jáàlù lórí ìtẹ̀lé díẹ̀ jáàlù lórí ìlànà sunna tàbí Muhammad ìṣẹ́ àtọ̀nà náà kó máa bá a tún tọrọ àlékún kí àlékún kẹfà náà wà Muhammad ẹni tí ọlọ́run ló sábà bí ìkẹ́ sábà bí ìkẹ́ fún gbogbo ẹni tó sẹ̀mí lórí rẹ̀ ìwà tó ṣáájú rẹ̀ bá wọn sẹ̀mí lẹ́yìn rẹ̀ ìkẹ́lá náà jẹ́ fún gbogbo ayé àrùn àti òṣìṣẹ́ ọlọ́run bí yóò jẹ́ pé ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé lápapọ̀ ìkẹ́ náà à ń bẹ̀ mẹ́jọ pé lórí wa ọlọ́run tóbi lórí àwọn ọmọ ọmọ ọmọ àwọn ọmọ àti òṣìṣẹ́ lápapọ̀ ọlọ́run sàkàwá kọ́ sínú ìkẹ́ ọlọ́run àmàlẹ́ gbọ́ngbà lè kí á máa fi wá ṣe ọmọ lẹ́yìn ànábì Muhammad tí ó bá wọlé kẹ́ wọlé ọlá ilé ọlá àwọn oníṣẹ́ àgbàlẹ̀ fún wọn. lórí àgùntàn adé yìí ó bẹ́ẹ̀ lọ́tọ̀ Muhammad wọ́n rẹ̀ lọ́wọ́ fún ma bá wọ́n gbà á wọ́n ṣiṣẹ́ wọ́n tẹ̀lé wọ́n gbà mú gan wọ́n ò jòwó ráre tó fi di pálípà ní fi détí bọ̀ tiwa náà táwa fi iná gbègbè ráyè tọ̀ ìkẹ́ náà má jò pẹ̀lú yín wa tó fi lórí àwọn àfọ àwa àwọn tá a gbà mẹ́sì lọ́wọ́ wa àti mọ̀sẹ̀lẹ̀ ayé à ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́run ṣàlà kẹwàá tó ti lọ àti wọn bẹ lọ́wọ́ lọ́wọ́ báyìí ọlọ́run bá ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ìmọ̀tìmọ̀ra gbogbo àwọn afáwọn alápapọ̀ kò sí ìyàn kankan tá a lè yọ lẹ́nu ọmọ tá a sì mọ̀ ní ìmọ̀lá wọn ó bẹ́ẹ̀ látọ̀ lọ́tọ̀ fún ọkọ̀ọ̀kan àtọ̀kọ̀ alùpàtàsá àwọn tá a jà fà ní ìmọ̀lá wọn lórílẹ̀‐èdè ní agbélókè òkun ọlọ́ba níkẹlẹ́ wọn sábà yóò sún ọ bá pẹ̀lú wọn bá aṣáájú wọn. gbogbo àwọn afá náà tí wọ́n jẹ́ iṣẹ́ ìtawà náà fi ń wọn táàbẹ̀ náà lọ yóò bá lé wọn àgbà sínú iṣẹ́ olórí tó ti yọ ọ́ sí kótó nípa àṣírí ọ̀gá ìpẹ́jọ́ jìnnà ọlọ́run ìṣe tafsir lọ́lọ́kùn nínú Ramadan ìyẹn ní pé ìmọ̀ọ́ka Quran ká máa wúkẹ́ láwọn àdájọ́ rẹ̀ ká máa ronú ń parẹ́ èyí tó wá nípa pẹ̀lú sọ́nà àdàbọ̀ Muhammad kí àtọ́nà ló kó máa bá wọn kánà Rasulullah kánà Jibril alayhi salam ìyá ti ń dá Rasulullah fi ṣáàrùn mubarak Jibril alápẹ̀lẹ́ àmà wá bá àdàbọ̀ Muhammad nínú oṣù kẹ oṣù kẹ báyìí yàtàdárasù yàtúnà Quran wà yóò máa ka alukur'an fanaba muhammed wọ̀yẹ̀tàdá wọ́n dìde wọn máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ìyẹn ni wípé inú iṣẹ́ lóore jùlọ nínú oṣù alukur'an sọ̀kalẹ̀ òun náà ni pé máa ka alukur'an ìmọ̀ wá ìmọ̀ nípa àṣẹ ọlọ́run nínú rẹ̀ kí làwọn òye tọ́nà ọba alẹ́kẹ́ ọláfẹ́ká múnú ẹ̀ táàbẹ̀ nínú ọ̀nà rẹ̀ ọlọ́run lọ́ba tí máa fi máa mẹ́ni èyí tẹ́yìn òun àtẹ́lẹ̀ ọlọ́run èyí tó lórí inú màtí ó ṣàǹfààní fún wa wọ́n ṣàfihàn ọlọ́run ẹ̀kọ́ ọba tí àbáwí lórí ẹ̀ ju ṣe nípa wọn bákan náà lórí ẹ̀ àwọn ọ̀pọ̀lọ́run fún láǹfààní tá à ń jẹ oore tọ́lùn gbé gbọ́ ọmọ yìí wọn lọ làwọn tọ́lùn mú ayé yìí tó ló gbọ́ ọmọ jáde ọlọ́run o bàbá tó ti ṣe ọṣẹ́ mu wọn ọba àlejò ọlá máa kẹ́ bàbá náà ọlọ́run bá a sáré fún kẹ́rẹ́ bá a ṣe fún ìsinmi fún tí bàbá náà bá ń bẹ nínú òkè lọ́wọ́ lọ́wọ́ báyìí àbẹ̀ inú ọlọ́run bá yá fi ọlọ́run tó wọ́n bẹ̀ látọ̀ ní bàbá náà ó fi lórí ìyàwó tó máa ń kúta wò lójú ọ̀nà máa sì yára pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fún wọn lára ìkúta wà láàmú ibi tá gbọ́rọ̀ ẹ̀sìn dé lọ́wọ́lọ́wọ́ ọba àdìkẹ́ ọmọ sáńtà lè sìn lọ́wọ́ ó fi lórí gbogbo àwọn tí wọ́n dá sí wọ́n gbé alájọ àtàlọ́sá kì ọ̀nà gbàrí ọ̀nà gbàrí wọn lórí ìlàkàkà wọn àwọn anájàmọ́ alápapọ̀ tá a lọ́dún tó lọ ọlọ́run tó sẹ́wà kó sí pé náà àwọn náà dúpẹ́ ọlọ́run àtúntẹ̀ fún ara wa àdáwò tí máa káyàn tí máa fi ń jòkó láàyè ní ìlú àṣọṣọ láàyè láì ṣe sí wa ọlọ́run wá níjọ sí fún wa wá sí lè dáadáa wa fi sínú mi náà àṣà náà ti wà àwọn afáwátá jòkó láàyè gbogbo láti bàbá wa yẹn máa ń ṣe àbúrò wa yìí fàhán mọ́sàdárí bàbá náà lọ bá a bọ̀ wọlé dáadáa bá a pẹ̀lú wọn bá a dúró tì wọn gbogbo tó tara wọn jáde ló máa obìnrin ọkùnrin mọ́sàdé wọ yà dáadáa ọ̀la ìgbé méjì lọ́lọ́ iṣẹ́ náà lọ́sàn án láàárọ̀ lórí rédíò ní gbogbo ayé tí wọ́n sàn ṣe ṣe lágbára wọn gbá níjọsìn lọ́wọ́ ọ̀la àmàlà ọlọ́run tó wà náà ní bàbá jọ èyí tí àǹbá tẹ̀sílẹ̀ wa lọ tó tẹ̀sílẹ̀ òdúró nínú ọ̀dọ́ ń tẹ̀ wájú ni sotí tẹ̀síìrì òdúró wọn ní fàtàkẹ́rì bí Qur'an máa ń yẹ kọ́ọ̀fù wáyé ẹ máa ń ra yín létí pẹ̀lú Al-Qur'an gbogbo ẹni tí máa ń páyà ìlérí ìyà Ọlọ́run abẹ́ni tí ń ra kàkẹ́ rẹ̀ ìyẹn ni pé wọ́n ẹni bẹ́ẹ̀ yóò máa ka Qur'an lákàtúnkà ó ní wàá tẹ̀lé Qur'an tẹ̀rù tì la ẹ máa ka Qur'an lákàtúnkà ẹ kà á òfin rẹ̀ ẹ kà á pẹ̀lú tó wà nú ẹ̀ ìyẹn lọ́wọ́ tó jẹ́ yín pé bí ramadan bá tún tán a gbọ́dọ̀ dákẹ́ lórí ìmọ̀ ẹ̀yẹ kúránù ká máa wò ká máa fa ká máa wò wò ní ó rọrùn tọ́nà fún wa ṣe kò gẹ́rù ìtumọ̀ rẹ̀ tá a máa bẹ̀ kó ṣe déédéé òkúgbà rẹ̀ ọ̀nà ṣàgbà fún wa. òun la bẹ́ẹ̀ ní sọ́ọ̀tù Yunus ọgbọ̀ọ̀rọ̀ lọ́ọ̀bà dẹ́dà ẹlẹ́ẹ̀kẹwàá ayà ọgọ́rùn láti gbé tàbẹ́ gbìyànjú pẹ̀lú yọ̀ǹgọ̀ lọ́ọ̀bà àlá kámúsúra náà délẹ̀ lónìí tó bá jẹ́ pé lọ́la pẹ̀lú yọ̀ǹgọ̀ ọlọ́run àbẹ̀rẹ̀ ọgbà ọlọ́run ọgbà ọlẹ́ ọ̀kàlà ìyẹn sọ́ọ̀tù lóòdù abẹ́rẹ́ lọ́la kọ́nù ṣàṣírọ̀ fún wa ẹ̀jẹ̀ yàrá pàpà kágbé látòrí ìṣúra tó lò. àwọn olùdarí ni a ṣe lọ́rùn rọ̀ ní وينظر ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا wọ́n lò ń dò ìrẹ́nsẹ̀ ọlọ́run ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá gbogbo bàtígbà tí a bá ti rí kẹ́lìmà kólú nínú ọ̀kọ̀ọ̀kan bí ìgbà pé ọlọ́run ọba dẹ́dà ń da ojú ọ̀rọ̀ yẹn fún anẹ́gbọ́n Muhammad láti pé ó ń pa á láṣẹ ẹni tó ń sọ ọ́ fún oní Jibril alayhi salam Jibril ló ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́dà wa ìyẹn ni wípé Jibril ló ṣe kí ni ló ń gba ọ̀rọ̀ yẹn sọ ń gba àwọn bá ṣára ni àbáwo ló ṣe ń gbà ìyẹn ò kàn wá èyí tó kàn wá bẹ̀rẹ̀ ni pé nazala al ọlọ́ọ̀bá adẹ́dà sọ Al-Qur'an lódìdí síbò bẹ́yìntì lẹ́ẹ̀dúrà ilẹ̀ sàmà ìdúnyà láti bẹ̀ lọ́nà tí wọ́n máa ń pa jìbìrì láti pé kó máa sọ ayà yẹn kalẹ̀ àlà hasabali wàkáyé àlà àlà mẹ́kìsìn yẹn ni pé wọ́n máa sọ kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí bí ó ṣe yọrùn tó ti yẹ yẹn ni pé jìbìrì ló máa wá bá anábọ̀ Muhammad bẹ́ẹ̀ bá ti sọ fún jìbìrì alayhi salam bá ṣe sọ fún báyìí bẹ́ẹ̀ náà lòun náà ṣe ń sọ fún ànábọ̀ Muhammad ìyẹn ló fa gbólóhùn kúl táwọn arí lọ́pọ̀ ọ̀bànú Al-Qur'an wípé kúl sọ fún wa kúl sọ wípé sẹ́ẹ̀mẹ̀ pé ó yẹ kó yọ kúrò ní pé wọ́n ní kí n sọ pé tó ti yẹ àbí kọ́ọ̀là kọ́ọ̀là Allah ìyẹn pé bí wọ́n ṣe ń sọ fún bàrà báyìí lòun náà ṣe kí lòun náà sọ fún wa òní kúl sọ pé òun ń lò máa ń múrù. قل انظروا ماذا في السماوات والارض قل èrè ń ṣe ọlọ́run ó lùrú ọ̀ríkì wọ́n wòye anọ́fọ̀rọ̀ fífi makhluqat ìmọ̀ wòye nípa àwọn ìdẹ́gbà wàyí ìyẹn ni pé wòye ẹ wòye tó ti yẹ kí ni ń bẹ nu sánà àwọn èèyàn kúrí sánà tẹ́lẹ̀ kọ́nà tó máa sọ fún pé wòye ìyẹn ni pé i'ādatun nazar marratan ba'da marra ẹ tútù wò máàdà fi samawati kí lè tó ń bẹ nu sánà ádà yìí táàrí ní àbẹ́ yìí táàrí wal ardi àbí tí ń bẹ lórí ilẹ̀ àbí al-murādu bihi at-tafakkur ká ronú ìyẹn ni wípé tẹ́lẹ̀ ìbò bá dé tóun ṣe research kò sí tí wọ́n ń pè ní research kọjá wípé albaatu anahakọ ìkẹlẹ àṣìá ìmọ̀ wádìí nípa àwọn pàápàá nǹkankan tọ́lọ̀ ọba dẹ́dà dá mi ìyẹn ni wípé wọ́n máa ń fẹ́ láàyè mi ó ní afẹ́láyé ń wùwú nà ilẹ̀ ìdí ilé ìfọkànlẹ̀ pọ̀t ó ní sẹ́wọ̀n yìí wòye ni lọ́sílẹ̀ làkúnmí bò láṣẹ dá ìyẹn ni wípé àwọn èèyàn ti mọ làkúnmí tẹ́lẹ̀ wọ́n sì rí i àmọ́ wọn fẹ́ ká ṣe kí ni ìyá àdàtọ̀ nàbọ̀ àbáṣán àkíkọ̀tẹ̀ àṣà ó fẹ́ ká wú pàápàá kan láyé wa ó ní wà fi àǹfùsì kùn àfẹ́lẹ́ àtòsí irú lára ara yín gan ẹ̀yin náà wòye ìyẹn ni pé ó fẹ́ ká wòye yẹn ká lè fi ṣe ìsìbáàtì aláwùjú dèlxalik àwọn ìsìbáàtì aláwùjú kúndùrọ̀tẹ̀lá ká sì lè fi rinlẹ̀ agbára ọba dẹ́ra máa dà fi sàmì àwọn kí ni bẹnu kí la mọ̀ sí bẹ́ẹ̀ kí la rò pé bẹ́ẹ̀ wàkà min ayé títọ́ mòrú na àlẹ́ ìhà mélòó mélòó àmì àwọn àpẹẹrẹ tí ń lórí ilẹ̀ táàrin lórí ẹ̀ táàmù táàrin lórí ilẹ̀ táàmù ìyẹn pé ma, lórí ẹ̀ kéré àmọ́ tá a bá o àárín táàtún rí nínú ilẹ̀ yóò kọjá gáàsì táàrin rẹ̀ òtáàtún rí lórí yóò kọjá góòlù tí mùtátùn lórí ilẹ̀ yóò kọjá kíni o yóò kọjá petrol àwọn chemicals tààrí tó wà lábẹ́ ilẹ̀ uranium tí wọ́n mú jáde sí àwọn èèyàn mọ̀ tó wá gba sí ní ẹwòye èèyàn ni pé Al-Qur'an mídàláyé lẹ̀ ẹ̀míyà nínú àwọn ẹ̀tọ́ka sáyẹ̀nsì ń bẹnu ẹ̀yẹn ó fẹ́ ká wo oríṣiríṣi òkúta tẹ́ ẹ bá wo òkúta tó wà lókè ilẹ̀ àwọn geology wọ́n lè ṣàlàyé rúranran bóòlù omi tó wà lórí ilẹ̀ yóò ṣe pọ̀ tó ọ̀ọ́máyé òkúta tọ́má wò òkúta tó wà lórí ẹ̀ báyìí wọ́n lè ṣàlàyé bóòlù omi abẹ́lẹ̀ ní oṣù pọ̀ sí látara kíni látara ìmọ̀ látara ìwúrí ó lóun dúró. ó ní ohun lòun bá ta ìsàmá wá ti wà ọ̀hún wà máa tó ní àyà tó wà lóṣòro àwọn ọ̀hún ìlà yọ̀ nínú. wọ́n máa tún ní ìlà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àmì ìyẹn ti àyà mẹ́yẹn kì ìyẹn ni pé àwọn àpẹẹrẹ àwọn signs of the senses of Allah àpẹẹrẹ tí ń tọ́ka lórí bíbí ọba dẹ́dà àpẹẹrẹ tí ń tọ́ka lórí tẹ̀dìbíru ṣùgbọ́n ní abdulwa máa fi sàmà bóòlù ọlọ́run sì ń ṣètò sámà àti ti bẹ lórí ilẹ̀ àárín àyàt àwọn àmì yẹn pọ̀ àrífẹ́ jámù lórí plural ni àmì tó pọ̀ níbẹ̀ lórí ilẹ̀ lábẹ́ ilẹ̀ kan náà sọtíye làwọn olùgbìn kò sí kí ni ni ó ti jáde lábẹ́ ilẹ̀ kan náà tẹ́ bá gbórígbìn kan sílẹ̀ kò ní jáde lábẹ́lẹ̀ kan náà ni irúgbìn tí máa mú èso tó dùn jáde lábẹ́lẹ̀ kan náà ni irúgbìn tó korò yóò ti kí yóò ti jáde wàyí ọ̀bì máa ń wá omi kan ṣoṣo ní ti ń dà lórí ilẹ̀ ayat gbogbo àmì wà nùzò àtàwọn oríṣiríṣi ìkìlọ̀ tó ń ti ọmọ nìyẹn lélọ̀ ó ní. wà nùzò àwọn ọ̀rìn láyò mi. àwọn ẹ̀ àwọn àmì ọmọ ní ṣe láǹfààní àwọn olè oníṣe láǹfààní á lè ìrìnnú ìjọ tí ò ní gbà bá rí tí màlẹ́kà rìn lọ lórí báyìí kò ní gbà sọ fún àwọn èèyàn àmì tá a máa ní yíṣù kan akọ náà àwọn àmì ti tó yẹ ká ti wòye sí àwọn oríṣiríṣi àmì àìmọye àmì tó pọ̀ ti hàn tó ti àwọn arí kùránì ọmọ kan wá bí ọmọ kùránì tó ọmọ yẹn sí kùránì tọmọ yẹn wá mú wà láàmà lò ní àgbẹ̀ kùránì tá lẹ́bi mú wá bàbá lọ rí nǹkan kan tó kùránì ẹ̀ tó ẹ̀sọ̀ sí kùránì tó wà lọ́wọ́ wa kílẹ̀ wà sọ àádọ́ tó kùránì tọwọ́ tí wọ́n lọ sí kí ni o lá ẹni tá a sọ fún lálẹ́ kùránì tá ni o Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni pé gbogbo ẹni tí ò ní gbà àwọn àmì ilé فهل ينتهون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معهم من المنتظرين فهل ينتظرون أوتي وباركين ورتنا ìyẹn ni pé tẹ́yà bá rí ọ̀pọ̀lọpọ̀ àmì lórí ilẹ̀ tí ó tí ó gbàgbọ́ lọ́n ṣe kí ni àmì ń bẹ nínú àwọn àmì tó tóbi tí ń bẹ lórí ilẹ̀ olùsèlésàlẹ̀ wà earthquake ọlọ́mọ ti dà wá láàmú ọlọ́run lẹ́ẹ̀bà rí ibi tílẹ̀ ti ń rí yóò rí pé yes ọ̀pọ̀ àdẹ́dà ó ju wa lọ tàbá ń lo kẹ́lìmọ̀ ọlọ́run ju wa lọ àmì nǹkan ní ìta lè fi qualify gbóló ìyẹn ni o ìyẹn ni kákẹ́ ìgbà yìí pé òun la dẹ́dà wa tó lọ́ba ló ju wa lọ ìyẹn yóò dàbí pé ẹ̀gbá àti kí ni àbúrò lá ó ti bẹ́ẹ̀ ó lágbára lórí wa ó sì ń darí gbogbo nǹkan gbogbo ẹni tí irú àwọn àmì yóò bá ṣe láǹfààní fa aliye ń tẹ̀lé mu istifamu tawbih kí lẹ́nu kan retí náà kí ni wọ́n irú wọn máa retí àwọn àwọn ní ìlà mísìlà àyà lẹ́lẹ́ ìlà kò sí tí wọ́n máa retí pé táǹfààní àwọn àmì ọlọ́run bá ṣe yàn láǹfààní ó ń retí àwọn ọjọ́ kan tó ṣáájú fáwọn àjọ kan lọ àyà lẹ́lẹ́ ìlà kalọ̀ ọjọ́ táwọn ìyá tó ṣẹlẹ̀ sáwọn àjọ kan tó ṣáájú ìdààmú gbàtọ́lọ̀ ń bá wọn mú àyà torí pé wà tí àyà ààrẹ nẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ tọ́lọ̀ máa yí o ó lè múrú ọjọ́ yẹn padà wá báwọn gbà lórí rẹ̀ mọ́ tọ́lọ̀ bá rí pé àgbà ó lè ṣe kí ó lè change yóò lè dá ọjọ́ rọ́bàdà látò àṣìgbìnà bímọ àfáàlà ṣùfà òmìnira ọlọ́run àwọn aláìgbàgbọ́ àwọn òkùnúnú wa àwọn aláìnígbàgbọ́ sọ́nà ọba dada má bá wa mú pẹ̀lú tí wọ́n ń ṣe níṣẹ́ alẹ́ láti máa bẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àmì náà ló wà lórí rẹ̀ tí ó sàwọn yẹn láǹfààní kọ́nà náà sọ pé tọ́ ń tẹ́ ìrètí ni pé tó ṣẹlẹ̀ sáwọn tó ti kí ni ti ní sọ́lọ̀ fàǹtẹ́sì wù ọmí ẹ ìjọ yẹn ìyẹn ní pé táwọn tí wò bá ti gbà kó sí tí wọ́n máa retí ju pé kí ìyá lọ. wọ́n máa retí ìyá àwọn náà sànú àlè wọn èyí pọ̀ kí ni ìkẹ́tọ́nà fi sànú wa òní wípé ọlọ́run ti sàdéhùn fún àgbẹ̀bọ̀ Muhammad ìkẹ́ fún wa ní sùrọ̀tàlá fáìlì ó ní wàmẹ́kẹ́ àná lọ́wọ́ lẹ́yìn dìbàhùn wà á ń tà sí yẹn. ó ní mi ò ní jẹ wọn níyàwó tó o máa ṣe kí ni tó o máa ń bẹ láàrin. àmọ́ kánà lọ́wọ́ àdìbàhùn wà mí ẹ̀sùn àti fèrè wò. mo tọ́ máa fi ṣàánú wa tó fi wú oṣù ìkẹ́ wa ó ní ìní jẹ wọn ìyá tí ìbá ti sọ̀kalẹ̀ ìbá ti pọ̀ torí pé bá ń fọwọ́ ara wa fa tó lè bí ìyá ni ẹ̀gbọ́n tó lè kí ni tó lè bí ìyá ni àtúnfosù àtúnfi túbà lọ́wọ́ rẹ̀ ọba adẹ́dàkókò foríjì wà lápapọ̀ fojú rí tì wá lọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan báyìí forí jà torí pé irú tẹ̀jẹ́ lẹ̀ tá a ṣe lórílẹ̀‐èdè yìí wàhá sọ̀tà nínú ìlú yìí láìpẹ́ yìí à ó lágbára pọ̀ káyọ̀ wọn sàn lórí títì sẹ́mi pé kí nìyẹn lè bí sọ́kù dìmáyì àbìrìyà ìta ẹ̀jẹ̀ aláìsẹ̀ lẹ́ẹ̀lẹ́ ó máa ń bí ọba adẹ́dà nínú ni tó ti yẹ torí pé ìpa èèyàn kan kàlẹ́ẹ̀mí kọ́tàlá nọ́ọ̀sì jẹ̀mí à bí bàtà ẹ̀ pa gbogbo èèyàn ni kápẹ́ wọn á pe ẹ̀ pa ẹ̀mí tó ṣe kí ni o tó ló ń kà àwọn aláìṣẹ̀ tó ní pé kí ni anafsu bin nas ẹni bá pààyàn là máa pa tẹ́yọ̀ bá pààyàn èèwọ̀ ni man qatala nafsan bi ghairi nafsin aw fasadin fil ardi faka'annama qatala an-nas jami'a gbogbo ẹni bá pa ẹ̀mí kan àbó ṣèbàjẹ́ lórí ilẹ̀ bí ìgbà wípé wúrẹ́ níbẹ̀ ṣe kí ó pa gbogbo ayé wọn ni. so káwá sọ ìyẹn ni pé ọlọ́run wa ni rárá o wà má káànà lọ́wọ́n àbùzí náà. ó ní mi ò ní jẹ wọn níyà tábà ní kí ni o tábà ti wá foríjì ajẹ́pẹ́nu kẹta ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé kẹ́sìtọ́ dátò lè sèfà á máa wá foríjì ọlọ́run kó pọ̀ torí pé bá ti wá foríjì òun ní ṣe ó ní jẹ wọn níyà ìyẹn ló ń yà wá ó lè wá sínú wa ó lè ní wípé ǹjẹ́ a lè rán ni tó lè dá ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ ní foríjì ẹ gbọ́ alisu wa nínú yóò jí da ìbéèrè kan tó ṣe pàtàkì ni ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan bẹ téèyàn lè dá tọ́lọ̀ ní ṣe kí ni tí ò ní forí ẹ̀jẹ̀ ǹjẹ́ ń bẹ nínú ẹ̀ṣẹ̀ kan àyàfọ́mọ́lá nínú ẹ̀ṣẹ̀ kan téèyàn lè dá tọ́lọ̀ ní foríjì lórí rẹ̀ ṣé ń bẹ ẹ̀jẹ̀ agbésìkì ọlọ́run àlìkẹ́ lọ́wọ́ láàyè fíhù àyùṣìrànkàdéyé ó ní ẹ lọ́wọ́ mọ́ dádájọ́ ní Allah mi ò ní forí jiyàn kan ẹni wo ni àyùṣìrànkàdéyé ẹni bá mú nǹkan ní pẹ̀lú mi tó bá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́wọ́ Allah wàyà fíhù máa mo máa ń forí jiyàn mo máa ń forí ẹ̀ṣẹ̀ ní ìjiyàn tó bá yàtọ̀ sí ìyẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ míì tó yàtọ̀ sọtí ẹ lẹ́yìn ò bá ti kú lórí ẹ ọlọ́run bá ṣe kí ni ìyẹn pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù yẹn náà o lẹ́yìn àbá ilé túbá lórí ẹ ọlọ́run ṣe kí ni o ó ní kún ní ntẹ́bi o ó ní ẹ máa retí fáyìn ní má àkún mi nà lù ntẹ́bi yìí sọ pé mi náà ń bẹ pẹ̀lú yín inú ẹni tí ó jọ máa retí eré tí wọn náà máa retí ìyẹn ní pé tọ́nà ọba dẹ́dà tí ò bá ti pa wá run bó ṣe ṣe pẹ̀lú àwọn àlùmọ̀ ṣáájú torí pàǹdàbì ní mọ́pàá àlùmọ̀ yẹn ó sì ń gbà tó ti yé ọwọ́ níbi òní jẹ wọ́n níyà tàbá tí wọ́n foríjì ọlọ́run ní mo ti kí ni mo gbà sáà ti jọ́ àlùkìyàmọ̀ tí ò bá ti sí parun mọ́ àmọ̀ bá lọ báwọn àmọ̀ ṣe yóò mọ̀ foríjì wa àwọn àmọ̀ retí kí ni ó kìyàmọ̀ sáà dídé ìjọ kí ni ó ìjọ ìjọ yóò yà wà sáà torí pé ìdá mẹ́tàlì ìnsán tọ́mọ nìyẹn báyìí kún tiẹ̀ báyìí kọ̀dọ̀ kọ́ọ̀mẹ́ ti kì í àmàtù àlìjáàmọ̀ tiẹ̀ ti kíni ó ti dé àtẹ́gbẹ́ yẹ káàkiri ẹ̀mọ́ sọ pé bálìjáàmọ̀ wá tí odidi ńlá ò tí dé àlìjáàmọ̀ tó lè kú wa lọ ọ̀dọ̀ lẹ́nìtà ni ó yẹ ká bẹ̀rù ló fi ní ìntẹ́lù ẹni ẹ máa retí fa ẹni máa kù èmi dágbádú náà ń bẹ pẹ̀lú ẹni tó bá àtijọ́ yẹn. أريد كرسيا للشيخ القاضي هذا نعم نعم تفضل tó bá rí bẹ́ẹ̀. أبو أنس sọyẹ tó bá rí bẹ́ẹ̀ yẹn á padà wá rí wípé ìjọ àlọ́kìyàmẹ̀ yìí kílàbí ìjọ àlọ́kìyàmẹ̀ tí ò bá tí ì bí àbí tó bá súnmọ́ wa tí wàhálà bá dé lórí rẹ̀ ọlọ́run wa fẹ́ fún wa láwọn àṣeyọrí kan ìyẹn ni pé àwọn kan máa là níbi ìjìyà ọlọ́run àwọn ni onísùnmà lẹ́yìn ìgbà nùmẹ́jì rùsùlánà tí ọlọ́run bá ṣe ẹ̀dẹ́ táwọn ànábì ọlọ́run bá ti kìlọ̀ fún wa bá ànábì ṣe kìlọ̀ fún àlùmọ̀ tó ṣáájú táwọn afáà náà ń sọ fún wa pé àwọn àtọ́fà wa yìí pọ̀ àtọ́fà wa ṣe kí ni ó pọ̀ ìtẹ̀jẹ́ lẹ́wà ìtẹ̀jẹ́ lẹ́wà yìí ó ṣe kí ni ó pọ̀ ó sì ń bí ọlọ́run bá dẹ́dà lẹ́nu ó ní nígbà wo bá yá o á la àwọn òjíṣẹ́ wa o àtàwọn wo ni wà lẹ́yìn náà àtàwọn olùgbàgbọ́ òdodo ṣé ti yẹn ti ọlọ́run la àwọn wo àrèjì àwọn olórí àkọ́kọ́ rúṣù àwọn òjíṣẹ́ ọlọ́run torí pé kí ló dé tọ́lọ́run fi la àwọn òjíṣẹ́ torí pé òjíṣẹ́ ó ti mú un dé tìbọ̀ wọn kò sí tẹ̀lé ṣe. Inni nadhirun bayna yaday Allahi 'adhabin shadid ànábì ọmọ ẹ kìlọ̀ pé mò ń kìlọ̀ fún yín o níbi ẹni tí yà rẹ̀ ọlọ́ọ̀bá dàda tó lé o yẹn kí yóò mọ̀ sí kí ni o yóò máa kì wá ń lọ wàlẹ́bí na ànàlù kí ló tóbi kó wọn papọ̀ sótìé pẹ̀lú àwọn ànábì ọlọ́run ìyẹn ni pé àwọn tí wọ́n bá nígbàgbọ́ síta ni o sísẹ àwọn ànábì ọlọ́run alahaba yóò tábà rògbòmù jáde ìmọ̀ ṣe ìgbàgbọ́ nìkan ni wọ́n rí fáasí bẹ́ẹ̀ náà balabudda nínú ìmánì wàlẹ̀ amẹ̀ ìgbàgbọ́ àti kíni iṣẹ́ ìgbàgbọ́ tá a bá ní tí máa lani òun náà ní ìgbàgbọ́ tá a ṣiṣẹ́ tọ̀ ìyẹn ni pé tá a bá rí inú ẹni tí ń ṣiṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run tó náà ń sọ onígbàgbọ́ sójíṣẹ́ ọlọ́run ó ń ṣe dáadáa òun náà tó wọ́n ń pa àwọn èèyàn láṣẹ dáadáa a jẹ́ pé inú tí máa láàyàn nínú wàhálà àgbẹ̀yìn ayé tẹ̀ mọ́ akọ́kọ́ rẹ̀ ní kíni àlè ló jẹ́ ká nàbí wa Muhammad kọ́nà ó sọ fún anú súrà tá a lè sọ pé súrà ayọ̀ lórílẹ̀ ayé kọ́nà ní wàlà ásírì. wàlà ásírì ọlọ́run ni mo fa àsìkò rọ̀lẹ́ ayé búra àbásìkò téèyàn máa ń lò fáwọn lọ́wọ́ báyìí ó wà ní ìnàlẹ̀ ìsàn dájájú ọmọ nìyẹn láti ìkóso wọ́n máa bẹnu wàhálà ó wà ní ìlà àyàfihàn tí ó là ń bẹ̀ ó wà bẹ́ kà wọ́n fún wa ó wà ní ìlàlẹ́bì náà àmín a rí pé rúṣùn mà ná jí rúṣùn lànà wàlẹ́bì náà àmín a jẹ́ pé al-iman min asbab an-najat al-bashariyya min al-khasarat ad-dunya wal-akhirah nínú wàhálà ayé àti wàhálà lè kí á mọ̀ wọ́n náà kí ni alìyìnà ìgbàgbọ́ wa sọ. wàlúkúfù ọ́pọ́sìtì rẹ̀ náà min asibáàbì lẹ́yìn yóò kẹ̀hùn mẹ́rù fi àbábì là nínú tó lè jẹ́ ìwé tètè rí jìyà ọlọ́run gidigidi òun náà lè ṣe kèké sọ́lọ́ oni sunmanu bẹ́tì rusulana wàlẹ́bínà àhàmì oni bá a ṣe là bá a ṣe là yẹn àlàó òṣìṣẹ́ àtàwọn tẹ́lẹ̀ gbàgbọ́ pẹ̀lú wọn kàdáàlì bá a ṣe làwọn tó ṣáájú nóǹdì bẹ́ẹ̀ láàṣẹ máa là hákọ̀n àlẹ́ iná ọlọ́run ni mo ṣe lẹ́tọ̀ lórí ara mi ẹ̀bọ̀ kò sí lẹ́sà òun náà kà ṣe ń òun àlàlà kò sí nǹkan tí ń jọ́nà èèyàn fọ́lọ́ àwùjọ bàbá àlàáfíì ó wá gbé lórí ara ẹ̀ pé mo se lẹ́tọ̀ fún ara mi ìyẹn ni pé mo se mo kọ̀m̀pọ́sì rẹ̀ fún ara mi kì í ṣe pé ẹ̀dá ló mi àdéhùn nìyẹn o ìyẹn ni pé bí mo la àwọn òjíṣẹ́ tó ṣáájú àtàwọn tó wọ́n nígbàgbọ́ pẹ̀lú wọn tálíkì àti dị dé tí àbá jẹ́ ni yóò ṣe kí ni yóò máa la táwọn ẹ̀bá rí tí ní kaba wà ní wàhálà kan lónìí ẹ̀dá wà àfi tí kì bá ṣolùgbàgbọ́ òdodo lórí àgọ́ torí pé ó ti là ṣáájú àwọn olùgbàgbọ́ tó tóbi ó ti là wọn kódà táwọn yẹn bá rò yìí pé sótíé láàyè tí wọ́n rò yìí pé eh, ah, eh, eh, àwọn tí wọ́n lọ bá nẹ́gbà Muhammad sọ́tò lọ́kọ́ra ó wọ́n lọ bójì sí ọlọ́run wípé àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ ó ní wọ́n rò pé wọ́n fẹ́ gbèsè ọlọ́ pé màtá nasarullah. àwọn àtẹ̀lẹ́tò máa ń fẹ́ràn olùjẹ́ nígbà wọn pẹ̀lú ìnira amílẹ̀ máa adẹ́káwọn kèké yóò kọ́kọ́ ṣéèkì wọn báyìí. àtàyàkú làwọn ọ̀sùn tó jíṣẹ́ dábí sọ pé màtá àtàwọn wọ̀lẹ̀bí na amẹnu máa àtàwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú ẹ̀ ìyẹn ní pé ẹ wò wọ́n o ìyẹn ní pé tàwíìdù ìmán wọ́n adẹ́tẹ̀lẹ̀ ìmánìyà ìṣọ̀kan ìgbàgbọ́ àmì wọ́n yọ sọ fún pé màtáni sọ̀rọ̀ mọ́ a èrè oṣù ọ̀rọ̀ ìgbà wo làwọn ẹ̀sìn òde kí lóò kọ́ ni sọ ó ní àlá. bọ́lá tí wọ́n bẹ̀rẹ̀ pé tí ìnira kan àbáwò kan máa ń bá òṣìṣẹ́ ọlọ́run àlá ẹni kò ṣe sùúrù ìnà nasọ̀rọ̀ mọ́ a bá ràn ṣe tọ́ lọ́hùn o <laughs> tó bá gbé àrànṣe tọ́lọ́ọ̀bà bẹ́ẹ̀dà kọrí ìbùn ó ti súnmọ́ ó ní wa kadhalika haqqan alaina ó lọ́nà bí mo sí lẹ́tọ̀ọ́ nunji mu'minin ìyẹn pé ó dàbí àyà ìbútútù sí ni lẹ́mìíní ẹgẹ́dẹ̀ ìbútútù tẹ́sílíà ni ìbútútù sí ni lẹ́mìí pé àtọ́ bá ti jólúgbàgbọ́ òdodo ó ní láti kí ni láti kó yá ọ̀mí láti bẹ̀rù mọ́ alimuhim ni pé àǹtà alìmọ́ sọ wà lórí ìgbàgbọ́ sọ́nà tó bá ti wà lórí ìgbàgbọ́ yẹn pastẹ́rì kọlbàkì jẹ́mi rèé sinmi ọmọ pé ọlọ́run bẹ́ mi wò lọ́wọ́ ni yóò sì kí yóò paasi yóò sì máa sí rí torí pé ní hakon àlẹ́yìnà nùjí mùmìnì ẹgbẹ́ nùjí mùmìnì kò sọ pé mùmìnì náà àwáyé amòmìnir àkọ́kọ́ náà gbogbo ẹni tí máa ń jẹ́ mòmìnir tálíkì àwọn òfìdé. nùjíì bá ti máa làwọn ènìyàn àti wàṣẹ jólúgba kó òdodo à ń bẹ̀ẹ́nu àrùn rẹ̀ ọlọ́run ajẹ́pẹ́ tá a máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíni ìmọ̀ ẹ̀ náà náà. Ìyá àjùwà náà ní كنتم في شك من ديني فلا أعبد فلا أعبد òjíṣẹ́ ọlọ́run tún sọ fún wa yá ayé wa nurse ọní mo pè ẹ̀yìn èèyàn kẹfí òmìnira àhíyá ọ̀pọ̀ náà àwọn àsìkò kálukú àti máa ń lo yá ayé wa nurse yẹ́jìmáà bẹ́yìn náà mọ́mí wáyé wọ́n káfíà nígbà yẹn ó ń kó mùmí ní àtìkíni àtàlẹ́gbà nínú wa ṣáàmì ó ń pè wọ́n papọ̀ ó ní yá ayé wa nurse ó ní mo pè é fẹ́ gbà ó àmọ́ kẹfí lọ́dọ̀ àwọn afọ àmọ́ fún sílẹ̀ wọ́n tó bá ti lọ yá ayò àná ọ̀rọ̀ yẹn káàtì ló fẹ́ bá wí torí pọ̀rọ̀ tí wọ́n máa tẹ̀lé ẹ̀ lè gbọ́rọ̀ iman nínú wọn ẹ̀ máa yẹ kú ní amínà lè kiri àwọn tí wọ́n kọ̀ nkárìbà wọ́n kọ̀ ìgbédìde lẹ́yìn ikú àwọn nkárìbà sàlà àbí wọ́n kọ mẹ́sẹ̀gì ọlọ́ọ̀bà dẹ́dà sotie wakadalik àbí àwọn nkárìbà kìyàmù sàà àbíjọ́ wòlà kìyàmù òde ẹ̀rí tàbí wọ́n kọ jaza ẹ̀san tọ́lọ̀ ó sàfàrà ẹni ó ní kúl yá àyùwà nàás mo pè yín olùgbàgbé ẹ̀yin. ọ̀hún ti sẹ́kìn yẹn tó bá jẹ́ wípé ẹ̀yin náà fẹ́ jọ́yìn ẹ̀ńkóńtò tó bá jẹ́ pé ẹ̀yin náà fẹ́ máa bẹ ẹ fẹ́ jọ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe iyèméjì mi ń dí i ní nínú kí ni nínú ẹ̀sìn mi. Fàlẹ́ àbúrò lẹ́yìn náà náà kò dùn náà. làbúdàlá na alwaqfu húnà a gbọ́dọ̀ dúró kan nínú ayé yìí ó ní nkóntùn fi ṣàkè aṣak ádámùlẹ̀yẹ̀kì kéèyàn máa ṣe ìrèjì ti o certainty ntí o gbọ́dọ̀ sí pẹ̀ntání múmi nínú yẹn múmi ó ní gbàgbọ́ sí ni sọlọ ó ń ṣe ìrèjì rárá lórí ẹ̀ náà. ó ní tó bá jẹ́ ń tí ṣẹ́kù bá ti lè wọnú gbàgbọ́ èèyàn yóò mú nǹkan ní pẹ̀lú dẹ́dà yóò mọ̀ rò pé àyíká àmọ́ o ó ní àmọ́ tó bá fẹ́ ìlànà bá fẹ́ jọyìn fi ó wá lo ìdọ́fà ti ìlànà sí ṣe ìdọ́fà ó yẹn ó sàfitì rẹ̀ lẹ́ni tí yá nǹkan lò ní torí pé àdínù dínú mẹ́ ìyínú wá ẹ̀sìn ọlọ́ọ̀bá dẹ́dà ni àmọ́ tí ń sọ ní pé nǹkan tó ń fi ṣàkín mẹ́rin sáàlẹ́tì lẹ́tì jí tùbí ìlẹ̀ ìkùn tẹ́ẹ̀ bá ń ṣe èméjì lórí mẹ́sẹ̀jì tí mo wá mú wá fún yín kí lànà bí lẹ̀ mú wá fún wa alìsílám alikini alìsílám kò mú nǹkan wá fún wa kò wá polówó ẹni tì fún wa ń tá àná ìwà kan rere rẹ̀ oníkíni o ti dì ní. ìbá kànáwó mẹ̀lìyà àkókò ńlá àlàgẹ́rì dìínì Muhammad fọwọ́gẹ́rù mọ̀kẹ́ gbogbo ẹni tí máa ń sin ẹ̀sìn kan tí ìbá ti sẹ́sìn tánàbí sàfitì rẹ̀ sọ́dọ̀ ààrẹ kí ṣe kí ni o lẹ́sẹ̀ mi mú mi ni tọ́lọ́ ní fi dìí torí pé kásìmù rìsára last message to the man can on the heart belongs to Allah ẹni tó fún ní iṣẹ́ gbẹ̀yìn ẹ̀sìn gbẹ̀yìn tání o anabu muhammed lójú sọ pé wà á máa arsalnaka. gbogbo ayé ni láyé ní sọ́tù làzab ó ní wà máa ká máa ká ní muhammed. wà á gbà muhammed abba mahali ẹ̀rùbẹ̀dá nínú wọ̀lá kí nínú wọ̀lá kí. wọ́n láti rọ̀ sùn náà. wọ́n láti rọ̀ sùn náà tàbẹ́ lò náà nìyẹn ìyẹn ni pé ànábì kì í ṣe òjíṣẹ́ ọlọ́run kì í ṣe nǹkankan kì í ṣe bàbá èèyàn kankan o àmọ́ òjíṣẹ́ ọlọ́run ni wà kí ni wà ká dàmẹ́ náà nìyí ó ti ní síyè àwọn prophet ó lẹ́ni tó wá sẹ́pẹ̀ kan àwọn ànábì tó ṣáájú ìyẹn ni pé gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn ṣáájú ẹ̀sìn tó wá sílè gbogbo rẹ̀ ìsìláàmù yẹn ìsìláàmù dání ìsìláàmù dání tó wá ní fíìdì ní nínú kíni nínú ẹ̀sìn ó wá fẹ́ júwe ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ bá ń ṣe èméjì lórí tẹ́mi mú wáyé kí ló dẹ̀ mú wá máa tá a rìn nàbí illa risalatu tawhid ìjọkàn ṣoṣo ọlọ́run tẹ́ẹ̀ máa ń ṣe èméjì lórí bí mo ṣe ń sẹ́sìn iyèméjì kò ní ìdí ah, ọjọ́ sàkálà jọ́sọ̀pọ̀ ló kò sí ẹ̀sìn yìí tó ti pé ẹja àgbà díẹ̀ díẹ̀ ẹja ṣe díẹ̀ díẹ̀ ẹja ṣe bákan kásòrò díẹ̀ ó ní lá lọ́jọ́ sọ́fà nàbì ní sọ́tò kàfírùn kílówì. sọ pé ó lànà wọn ni mo pè é tẹ́ ẹ lẹ́gbàá. tẹ́ ẹ bá ti ń ṣe èméjì lórí tí mo mú wá báyìí mu láàbùdù máa tà lójú èmi náà ò ní ṣe tẹ́ o. wọ́n á tún máa bí That's there is nothing called compromise indeed. ẹ dáadé kí ni ká compromise àwọn ìntìzáàj yẹn pé ẹ jẹ́ ká míìzì rẹ̀ papọ̀ mọ́ra ká lè jọ máa ṣe papọ̀ kò sí ní ẹ̀sìn Islam kò sí ní kíni kò sí ní ẹ̀sìn Islam gbogbo ẹ̀ náà ẹ̀sìn Ọlọ́run náà ní gbogbo láà ìnà dìínà. ìnà dìínà ìnà wọ́n ní Islam. torí tí wọ́n.

siwáàdì ìnáwó. ó ní kò sí láìsí bàbá sẹ́ka dá bàbá làlà lórí ọ̀sán ọ̀gbọ́n ọlọ́run akẹ́ bàbá yẹn. ó ní kò sálẹ̀ ikú bí yorùbá o yorùbá ẹ̀yà tó dáa ni wọ́n o ẹ̀sìn wọn náà ní iṣu. ó ní torí ní ẹ̀sìn kì í ṣe bí ẹ̀sìn mọ́mọ́ o torí pé wọ́n fẹ̀sìn wọn bí jọ ẹ̀sìn àwọn míì tí wọ́n gbèlè sí wọ́n máa fi wọ́n gé wọ́n á máa compromise tá a bá rí èèyàn tó ní wọ́n fẹ́ ṣe ìyàwó àwọn ni ká wọ ṣọ́ọ̀tì no sometimes you just need to be candid and frank on the right things torí ló ti rí ẹ̀ka tó ní ẹ̀ lápò ẹ̀já wa kírun mọ́ṣáláṣí tá a bá kírun tán abẹ́rẹ́ la ẹ̀ máa ní ẹ̀ pé kàlá yóò jẹ́rìí tó jẹ́rìí gbàgbọ́ òdodo. sótìyé tó ní àwọn abẹ́ bá wọn báyà ṣèyàwó tí ṣe mọ̀mí ni lé lọ kí ilé akúnáwó kò sábúrú bẹ̀rẹ̀ adégiri akúnáwó abẹ́ ọ̀lẹ̀ jẹun bẹ́ẹ̀ kó rẹ̀ kúrò bẹ́ẹ̀ ẹ̀sìn nù. àbí tó ọba tí mo ṣe kiri tí mo tí ṣùgbọ́n àgùdù ẹni tẹ́yìn ó máa sìn kí mo pè é ẹni tí mo lè tí ń máa sìn àlìbàdà wo náà kí ló ń pè ní ìjọsìn gan àlìbàdà kẹ́yìn máa tún ṣàmì yashmal kullu fa'ilin aw qawlin ma yuhibbu Allah wa yarda nǹkan pè lẹ́sìn ìbàdà worship kì í ṣe pé kákìrù nìkan gbogbo ọ̀rọ̀ ìṣe tọ́lọ́run lóun fẹ́ títí ìyọnu sí náà pẹ̀lú kí ni àlè ìbádà ajẹ́ wípé ẹ̀sìn tí mò ń sọ yìí o àìbùdù ẹni tẹ́lẹ̀ ó máa sìn tí ń gbà kó ń lọ kan ṣoṣo àlẹ́bí ọba wo ni yàtà wà fà kàn ọba ti ń pa yín àtàwàfà àwò tàwàfà kan pààyàn àlùwàfà tù kìtìmẹ́ẹ̀lì ikú méjì ni. الوفاة الصغرى والوفاة الكبرى وهو الذي يتوفاكم في الليل ويعلم ما جرأتم بالنهار òun lọ́ba tó máa ń pa yín lálẹ́ ikú wo nìyẹn o ikú kékeré ẹtìkẹ́tẹ̀ ikú wo ikú kékeré ọ̀nà ànábi wọ́n pè wọ́n pé ẹni tí mò ń sìn òun lẹni tí máa pa wá lálẹ́ tàbí ẹni tí ó padà pa yín tí ń kùn yín lórun lálẹ́ oníṣẹ́ tó pa yín. olóṣèlè lójúmọ́ àwọn tó ń translate Quran lọ́wọ́ àwọn kan tó ní bàbá sọ́lọ́ wọn ò gbọ́ àlùwàfáàtì yẹn wọn ò gbọ́ yé sọ́tìyé wọ́n ní torí pálí Quran sọ wípé fàlà máa ta wà ní kúntà ń ta òkì ìgbà náà lè yí ní sọ́tìlì náà yí nígbà tí ó sọ̀rọ̀ pẹ̀lú tani o anabi wa isa alayhi salam o fún wa ní káyà ntí ó padà ṣẹlẹ̀ ẹ̀dígẹ́ làbí tó ti ṣẹlẹ̀ ṣáájú ìyẹn pé para ó padà o ní ọjọ́ kìyàmà táwọn ọmọ yìí sọ̀rọ̀ ṣe ìṣèjáde pẹ̀lú ẹ̀fẹ́ fàlà máa tàwà fẹ́ẹ́tà ní nígbà tó pa ní ifú kékeré tó gbé mi lọ sókè kó ta á ta ọ̀ kí ibàn àlẹ́ yìí àlẹ́ yìí ìrìnlọ́ba tó mójú tó wọn èmi ò mọ kankan pa rẹ èyí bá sọ mi ò mọ kankan pa yìí tàbí fọlàmà táwọn fàìtà ní torí wípé wọn tá a fi ní lò sí alimọ́tò kúbọ́rọ́ yàtì àwùsàn yàtì nàbí yòlá Ìsá alayhi salam bi akhir zaman muwahidan lillah ànábì Ìsá tí ó bá padà wá nígbẹ̀yìn ayé bóòdó sì padà wá yóò wà lólùmọ́lọ́ lọ́kan yóò wà kú sórí kí ni o ìmọ́lọ́ lọ́kan fàlámà táwọn fàìtà ní nígbà tó kọ́kọ́ gbé mi lọ sánmà tàkọ́kọ́ tí ò tí ì dé tá à ń retí rẹ̀ ń kóńtà ń tàrọ̀ kí bá alẹ́ yìí alẹ́ yìí ìrẹ́lọ́ba tó ń mójú tó wọn àmẹ́ni wọ́n sọ fún ọ láyé pé wàlẹ́kìn ààbùdó lẹ́rì ìyàtà wà fàákùn ìyẹn ni pé ẹni ó lè sọ pé mo fẹ́ sún òsì àtọ́lọ́hún bá fẹ́ òsà tó lè kùnyàn lóru òsì wọ́n ti fún yàn ní dose wọ́n fún lábẹ́rẹ́ wọ́n fún lóògùn four five days kò sí ni tó gun orun kan bá wà ní wọ́n rí tó ló kówó wà tí wọ́n fi rò gun orun àbẹ́mọ̀ owó wà tí wọ́n fi kíni <laughs> abẹ́rẹ́ tí wọ́n gbọ́dọ̀ fún yẹn ní dóòzì rẹ̀ wọ́n fún oṣù lọ́jọ́ tó wọ́n wà lẹ́yìn ìyáta wà fà kọ́ni èmi mo máa ń kùn yín lórun ẹni ò lè ní kẹ́ẹ̀ sùn sí bẹ́ẹ̀ má sì wàá sùn mo fẹ́ jí ẹni ò lè jí ìrìn òde kíni kò sí àfàwà náà. wà á kún lárí lárí mi. wà á mú mi rìn jù èyàn ni pé wọ́n wá pa mí láṣẹ àṣẹ lábọ̀dọ̀ lọ́ọ̀bà Allah pé ìgbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi àfi kí n wà nínú àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n mọ̀ Ọlọ́run lọ́kàn ṣoṣo. وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين. وأنا أقم àti ń tọ́kùn pa mí láṣẹ ìyẹn ni wípé ànábì fẹ́ sí ìyàtọ̀ láàrin imanul awali wa imanul akhiri wa imanul ladhi tunji insan min azabillah irú gbàgbọ́ wo ni wọ́n retí lọ́dọ̀ wa wa ìgbàgbọ́ tí ń bẹ àti ìgbàgbọ́ tọ́lọ̀ ń ṣe kí ni o tọ́lọ̀ ló ń fẹ́ ìgbàgbọ́ tọ́lọ̀ ló ń fẹ́ lọ́dọ̀ wa ó dà júwe rẹ̀ èèyàn mọ̀ gbogbo òdòdó ọlọ́run ojú eru gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní lọ́jọ́ tó bá mẹ́bí sọ́lọ́tò bákọ́rà ó ní fàyín àmẹ́nu. fàyín àmẹ́nu bí ní sinimá àmẹ́nu tún bí ní fàkọ́lé ìdádáwò fàyín tawàláwò fàyín bá òun fi ṣe ọ́ọ́dà fọ́tẹ́lẹ́ sí ìnáwó ọ̀hún sẹ́mi ọ̀hún àlè. fàyín àmẹ́nu àwọn tó ń bọ̀ lẹ́yìn yín tábàlẹ̀ nígbàgbọ́ mí bímísìlì máa mọ́ tún bì í irúgbàgbọ́ àwọn mùkọ̀sìrún ẹni tó sọ̀túnmọ̀ èyí fún àwọn sàbẹ̀ wọ́n ní láyà yẹn sọ pé bímísìlì máa mọ́ tún bì í irúgbàgbọ́ tán sàbẹ̀ ànábì ṣe kíni tó ní. irúgbàgbọ́ wo ni lànàkùn sọ fún ayé pé ìfára pàtì nìyẹn kù àdéhùn ibùdó máa jà ìfára pàtì nìyẹn kù wọ́n nà sọ ìfára pàtì nìyẹn kù وافترقت النصارى على اثنين وسبعين فرقة وسيفترقها أمتي افترقت أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا يا رسول الله الواحدة wọ́n ní yahudi àwọn júù wọ́n pín sí seventy one nasọ́rọ́ pín sí seventy two

yóò wẹ̀wù bí wọn yóò wọ bàtà bí wọn lá iman irú gbàgbọ́ òní gbàgbọ́ àwọn sàhábà làwọn fáwọn tó bá débi ọ̀rọ̀ tawhid wọ́n ń yí lọ́rùn púpọ̀ bóònù ṣàdé ṣe gbà á irú gbàgbọ́ òní bẹ pẹ̀lú wọn wọn fẹ́ sàbí bá pè làwọn náà bẹ̀rẹ̀ pè é tó ti yé nítorí bá ní gbàgbọ́ lórí ẹ̀ làwọn ṣe kí ni ó ní ànábì wá ń ju èrú gbàgbọ́ yẹn ó ní gbàgbọ́ tí wọ́n ní kí n ní ni wàá àkíwò wàjẹ́ àkà kí n dojú mi kọ́ dín hanifa ẹ̀sìn ọlọ́run tó mọ́ pọnagẹ́rẹ́ alhanif àdínì lẹ́yìn mọ́lá àǹṣèkì ẹ̀sìn tó gún rí fóònìbò níbi ẹ̀kọ́ hanifa mẹ́tẹ̀lẹ̀ hanifa yẹn ló jẹ́ kí anábọ̀ Muhammad ọlọ́run sọ fún láti tẹ̀lé dín nìkan ẹ̀ta lọ́wọ́ ní kókò sí ó ní wà tẹ́bẹ̀ wà tẹ́bẹ̀ mílàtà. wàmẹ kàní. wàtàbí mílàtà Ibrahim hanifa. tẹ̀lójú pọ̀nà Abrahama hanif ẹni mímọ́ ni tí ò mú nǹkan ní pẹ̀lú ọmọ ọba rẹ̀ wàmẹ kàní minal mushrikin torí kò sínú ẹlẹ́mọ náà ẹni ayà yẹn ta ìlànà sẹ́sì ẹ̀yà kan ò ní وإنه في الآخرة في الآخرة لمن الصالحين قال له ربه أسلم قال أنا أسلمت لرب العالمين wọ́n ṣe kàn máa ń wá sórí mi orí ìtẹ̀yìn nìkan ni o ó lè máa wá sáájú náà ó sì lè wá fẹ́lòmíì náà sotí yẹ wọ́n ṣe àwọn èyí pé limaza yá ti dá ìmọ̀ alìtìbá wọlé tìdá bin nabiyina Ibrahim alayhi salam. ó sì lè jẹ́ pé wọ́n ń pè wà tẹ́lẹ̀ kí ni o mílíọ̀tà Ibrahim ó wá fò bí bàtẹ́ àwọn ànábì kan ò sí láàrin kí ni Ibrahim àti àtàlẹ́gbọ̀n Muhammad kúrò ló tọ̀ wí là àwọn sẹ́ńtúrì tó dẹ̀ pọ̀ ó wà láàrin wọn ẹ mẹ́jà pẹ́ lórí rẹ̀ tó ń bẹ́ ká parí sóra ìṣá ọlọ́kọ́gbà fún wa bẹ́sẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ìyẹn ni wípé àwọn kùrùn tó wà láàrin wọn yẹn àwọn èèyàn ti deviate torí pé àwọn tí wọ́n wà láàrin wọn tẹ́gbẹ̀ ní yahudi agbáni sọ̀rọ̀ yìí gbogbo wọn lọ́sẹ̀kí ni wọ́n ti dẹ́lé gbogbo wọn mú àwọn tọ́jú òjìṣẹ́ ọlọ́run tí wọ́n tóbi tọ́mẹ láàrin wọn àwọn méjì náà ni àwọn owó ní àwọn àwọn anábì musa àtàní anábì isa ẹwà gbọ́n táwọn ọmọlẹ́yìn wọn sọ ọlẹ́tì yahudi. ọ̀pọ̀lọpọ̀ yahudi lè ní ìlú nasọ́rọ̀ àdáṣe ìlú ọ̀pọ̀lọpọ̀ nasọ́rọ̀

bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tawhid bẹ́ẹ̀ ni kí ni o bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́n lọ́kàn bẹ́ẹ̀ ni padà sọ̀rọ̀ ta ni anabi ibrahim kò sọ́kọ́tà ẹgbẹ́ dá sí torí pé abdul anbiya bàbá àwọn anabi ọlọ́run lẹ́yìn bá ní anabi wa nuh alayhi bàbá àwọn anabi ọlọ́run anabi ọlọ́run jáde púpọ̀ nínú rẹ̀ sọ́kì ẹ̀ wọ́n dẹ̀wà nínú ẹni tó náà tún pilẹ̀ gbàgbọ́ ìjọ́kan ṣoṣo so kẹ́ padà sọ́dọ̀ rẹ̀ nínú ẹni tó tẹ̀ rọ́ṣàkà usus akidat tawhid ibrahim nínú ẹni ó pilẹ̀ ẹ̀ṣẹ́ tá kí ni ànábì muhammad gbé wa gàdá ni ó ànábì ibrahim ni ànábì mọ sọ pé ó ní àná dáwàtì ali ibrahim àná dáwàtì ali ibrahim ó lé mi ní bàbá mi ibrahim wàá dáwàtì wàá dáwàtì akhi èmi sì mi kí ni ti ń sọ bóòlù ṣe jẹ́ àlẹ́ Ibrahim bá tó kọ́lé tán tó kọ́ kí ló sọ ó ní wọ́n gbà náà. ربنا تقبل منا إنك أنت السميع yatlu alayhim ayatik tí ó máa ka àwọn àmì rẹ wọ́n yóò alùlẹ́mù wọn kìtà lọ́wọ́ lẹ́yìnmá anábìlẹ̀ confam ẹ̀ pé anàdá àwa ti àbí Ibrahim àdúrà tí Ibrahim tọrọ ń dọ̀n èmi ni ìyẹn ní wípé kò sí bá ti sọ̀rọ̀ àkídà ẹ̀sùn wa wo yìí àyà yìí ṣe déédéé pẹ̀lú àyà tí fi ń sọ̀rọ̀ pẹ̀lú takalẹ̀ kan ó ní wàtẹ́bí omi láta Ibrahim hanifa wà nà kàánà nínú ẹsẹ̀ níbi oníkíni wà á ní akíìmù wàjẹ àkà lìdí àárín ìfà wà látàkù nánà. má bá wa wà nú ẹni tí ó máa mú nǹkan mi pẹ̀lú ọlọ́run almushrik tẹ́ ẹ̀ máa bá pẹ̀lú mushrik almushrik màá yá àbúrò gẹ́gẹ́ rà wá gbogbo ẹni tí ń pè nǹkan mi pẹ̀lú ọlọ́run wọ́n máa yàtọ̀ wá kẹ́lẹ̀ alá gẹ́gẹ́ rà wá àwọn yẹtàwákẹlẹ àwòwá wọ yẹtàwákẹlẹ àlàgẹyìí ń gbára lọ́lọ́run kó tún gbára lé nǹkan mi wọ yẹtàwákẹlẹ àwòwá yẹtàwákẹlẹ àlàgẹyìí mísìlá fún bìyì ó nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ dání ẹlòmíì bí ọlọ́run wa yarju min Allah ó ń ran kankan lọ́dọ̀ ọlọ́run wa yarju inda ghayrihi ó tún ran kankan lọ́dọ̀ wọ̀yẹ̀sítẹ̀rìsù ńlá ọlọ́run ní olùgbàlà wọ̀yẹ̀sítẹ̀rìsù gẹ́yìnrà ọ̀hùnmá àrùn ó tún wọ́n olùgbàlà míì pẹ̀lú rẹ̀. Nàám lànàbà Mùhàmmad sọ̀bọ̀nà àbísọ̀ kúrí sí ó ní àná àdùnà ṣùràkà àlèṣèkì. Ó lémi ni mo fi ń rọrọ̀ níbi ìmọ̀ báǹkà associate. Tó ti rí ó ní man aṣèràkà mẹ́rin gẹ́yìrì ẹni bá lè mú kankan mi pẹ̀lú mi ọ̀tọ̀ ni kó tiẹ̀ ẹnu fún àkàwọn mú pọ́nbélé kò tiẹ̀ mú tàwọn èdè máa ń tiẹ̀ òun ṣe kí ni ó mú òòsà pọ́nbélé ni àmọ́ àwọn míì mú wọ́n mú un mọ́ tó tiẹ̀ tààrà kìkìkù ó lè máa fi ilẹ̀ẹ́lẹ̀ wọ̀ ṣìríkà àti tí ń ṣe ẹbọ tó fẹ́ mú pẹ̀lú omi fi ilẹ̀ẹ́lẹ̀ àwọn èèyàn pé ẹbọ pé ó póríṣiríṣi ibi tá a ti ń ṣírkò àṣìkà wọ̀ ṣírkò ní àṣìkà ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ tó ti ẹbọ ké àti kíni àtẹbọ ọlá méjèèjì náà kò séyìí tí o lè gbé ẹwọ nínú rẹ ìka mọ̀kálàdù fìnnà tó ti yé òun ló dé àtàlù sallallahu alaihi wasallam ó ní àwọn fìṣẹ́yìn máa ha fò alẹ́ tó fi máa nà hadith ó ní tí mò ń páyà lẹ́yìn lórí jùlọ ẹ eh, ó ní kíni àṣírí kọlá àṣìgá ó náà kíni ẹbọ kéke ah tí a bàbá àtàdé ó béèrè pé wọ́n máa ṣe ní kìlá asdaq ewó lẹ́gbọ́ kékeré ó ní àríyá àríyá kí ni o kárí mi tí a kẹ́sí bá ṣe kárí mi ń ṣe káwọn èèyàn orí ó ti fẹ́ ṣe kọ́lọ́run ó gbà àdéhùn ìyẹn tó yé wáyé pé káàrà asahabu rasulullah àwọn sàábì òjíṣẹ́ ọlọ́run kálàsù wọ́n ti mọ́ wọ́n dẹ̀ là nínú jíjẹ́ mi ṣe kìlá akbar níbi ẹ̀wọ́ ní òjò sọ pé kí ni ó ní ẹyọ kan ìyẹn ẹ ti free èyí tí mo kàn ń bẹ̀rù fún yín ní kí ni o àwọn ẹbọ kéékèèké bẹ́ẹ̀ ní mà ó wá tètè kì wọ́n lọ pé ẹ sọ́ra o níbi kí ni o níbi kárí mi. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين ولا تدع hàlìhì àṣìkòl àkùbà ọlọ́run abẹ́ júwe ẹ̀bọ̀n gangan tó tóbi ó dé kí ni tó tóbi bẹ́ júwe ẹ̀ fún wa ẹ̀bọ̀n olótóbi dáàwà tú lọ́ọ̀yì àwọn dáàwà tó fẹ́ yọ̀ láà kéèyàn pé nǹkan míì pẹ̀lú ọlọ́run tó yàtọ̀ sọ́lọ́run ó ní ojúlówó kí ni ẹ̀bọ̀n kí ni kàmá ń dẹ́rù bà mí gan lásìkò yìí táwọn ò sì mọ̀ sọ́tí tí kankan bá ṣẹlẹ̀ sáwọn kan ń sìn wọ́n lè gba orí mú wọ́n lè gbẹ́gí ni wọ́n lè gba orí mú wọ́n sì pe nǹkan méjì yàtọ̀ sókọ náà bá dẹ́dà ta ni wọ́n ń pè wọ́n kò sí yàtọ̀ náà. ó ti kan bá ṣe yàn téèyàn pe nǹkan míì yàtọ̀ sọ́nà orí mi ò tí o bá bá lè rí ẹlẹ́dàá mo máa ń rìn píì tẹ̀ dáadáa tí o bá bá pe tó bá pe ẹlẹ́dàá lọ́dọ̀ Yorùbá ẹlẹ́dàá lọ́dọ̀ Yorùbá pọ̀ o. àwọn náà ní wa ẹlẹ́dàá yóò bá ó kí ni ó o orí mi sùn o kátó wá tó tí ń pe orí ìyá mi àbẹ́ni tó lọ di sàárè kan ó lọ ìdí sàárè ṣe kí ni o béèrè ẹni tó wà nínú kí ni o sàárè yẹn ẹ máa ó ní o láwọn yẹn mi látàrí omi dùn nílá ẹ má pe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run ẹ dákun ẹ jáde lọ́wọ́ wa ó ní ẹ má pe nǹkan mi tó yàtọ̀ sí mi ta ló fẹ́ ká pè wọ́n òun látàrí omi dùn nílá ó fẹ́ fi dá lójú pé ìwọ pè mí kọ́lù fi ń dán ọlọ́run àbí lè dán ó mọ̀ tí mo má pe nǹkan mi tó yàtọ̀ sí mi látàrí omi dùn nílá dùn nílá ń gbé ohun tí ò tó ọlọ́run tá à ń torí pé tí òótọ́ lọ́n táwọn èèyàn ń pè o lákìlẹ̀ o máa là ń sàrò kẹwàá là yọ̀ tó kò lè sí kò ni o ó wá fẹ́ mú gánà làṣà sí ìdáàbà tí mi dùn nìlá kí lè rún bá tí mo máa pé nǹkan òótọ́ lọ kí lè rún bá wọn méjì náà ni ma àwọn owó àwọn owó owó àwọn ẹwà níbi bá ṣe kí ni àṣọ́gun owó ọlọ́run kò la ṣáàbù wa ó la àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí torí pé wọ́n ti fẹ́ jẹ́ni tí ń ṣiṣẹ́ wọ́n jẹ́ wọ́n kó ń diṣẹ́ ẹni ṣe kí ni ẹni tí wọ́n jẹ́ wọ́n kó ń diṣẹ́ débi pé ìwé tó wù àwọn èèyàn kà má táwọn ọmọ kan bá gbé mọ́tò wọ́n mú campus kan sí ó yẹ kára àwọn tí wọ́n lè máa screen wọn sódì sáà kó gbé mọ́tò wọlé tó bá ti sáà rẹ̀ ẹjẹ́ ká mọ́ta ní bàbá ẹ̀ kí bàbá rẹ̀ tó gbé mọ́tò sùn sọ fún pé èmi ni mo ṣe kí ni o èmi mo ra mọ́tò fún tí bàbá rẹ̀ ò bá ti wá lé wá tí ò kọ́ lẹ́tà lé lórí pé torí ọ̀nà títí ń wà tó jìn láti ra mọ́tò fún ìyá rẹ̀ ò dẹ̀lé yọjú ó yẹ ká lè sọ pé ló ti rí mú tọ̀ torí pé yóò máa ọ̀pẹ́ẹ̀sì àwọn òwe ni o àwọn colleague yóò dẹ̀ máa influence wọn into the bad things ẹ wo bí àlòwò àlòwò mi tẹ́ gbọ́rọ̀ ayé wa dì lónìí á gbé fóònù yahoo orí nẹ́ẹ̀tì ó lórí kí ni ó ó lórí nǹkan mi ó owó tí ò sí ìyẹn ní pé tí wọ́n ń ṣe yẹn máa láàyà ń òkà tó bá lówó lónìí yóò tó sí lọ́la ní fẹ́ bẹ́ẹ̀ tó bá fi kí ni ní lónìí tọ́lọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ yóò sì kí ni yóò tó sí sáré kí a mọ̀ èdè ni tó bá dé dúwàlì kí a mọ̀ yóò àmọ́ bẹ́ẹ̀ nínú ẹni yóò wà kábàámọ̀ kó lówó máa láàyà ń fa òkà ó ti ní ọ̀ lè pé nǹkan mi ìtura sọ̀sọ́ lọ kó sí ọ láǹfààní. wọ́n lára yọ̀ tó rù tó o bá tún wọ́n pè àwọn èèyàn máa pè é pé pé à ẹ̀ já sí kí ní nǹkan mọ́ bá kó nira bá. àbẹ́mọ̀ àwọn èèyàn máa ń tẹ̀lé nǹkan wọ́n máa ń bẹ̀rù nǹkan máa ń jọ́sìn fún nǹkan mi torí kí ni o dìfá àánìl mọ̀tọ́ra wọn ò fẹ́ kí nira ó tọwọ́ nǹkan yẹn sí kí ni o sí wa. tòtẹ́ bá rí Yorùbá tí Yorùbá bá ń ṣe nǹkan gbà mí kì í ṣe tó láǹfààní ẹ dákun kílẹ̀ ń ṣe báyìí fún à ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ kí báyìí mọ́ bá ṣẹlẹ̀ gbogbo àwọn jí ó ṣe kan káàkiri tó wà ní agboolé káàkiri wọ́n ti gé dáná ń sìn ó àmọ́ lánàá wọn ò gé jí ó dáná torí pé bàbá yẹn gbà pé jí ó lè nira báyìí wọ́n dẹ̀ yẹn mọ́ bí ọmọ kan sọ ọmọ gbòòrò ó ní ọmọ ọmọ mi nísìn wọ́n ti kọ́lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lánàá àwọn tó wà gbà lánàá àwọn èèyàn sì ń gbé bẹ́ẹ̀ sìn torí pé àwọn kan maala sá bẹ́ẹ̀ lánàá torí pé kí ni máa la ní tí lè kó nira bá wa eléyìí ló gbọdọ̀ wà lórí ẹ̀mí wa tá a fi là insanu shakhsun bin-naf'i aw darrin min dunillah kana laysa ala al-iman bẹ̀tí bàbá rẹ bá ti lè gbé kúrò tí o bá ti ní lórí ẹ̀mí rẹ̀ ẹ má jẹ́ kí n tẹ̀ yóò máa bá tiẹ̀ lọ ni bẹ̀tí ìyẹn ni wọ́n ti wá nǹkan kéèkì sínú kí ni o sínú system wa pé eegun ọmọdé láti kékeré wa òjújú ẹ ti gẹ̀ẹ́dẹ̀ tí wọ́n ti ti kí nìyẹn wọ́n ti bẹ́ẹ̀rù yẹn sórí ẹ̀mí tẹ́mi yẹn ti wá ẹ̀rù yẹn ti lápá ó wá fẹ́ hard láti lè mú rẹ̀ kúrò bí wàá àwa náà ti wá bẹ́ni àà ah, ìyẹn lè máa bótọ́ o tó ti yé walakin ma'a dhalik law kana al-insanu ala yaqini ma'a Allah tẹ́lẹ̀ máa ń bẹ lórí àmàdájú pẹ̀lú ọlọ́run wala yushrik ma'a Allah tí ó sì mú nǹkan pẹ̀lú ọlọ́run tábà ni wọ́n nà lóòka kò ní ṣiṣẹ́ ẹgẹ́dẹ̀ bẹ̀tí mà ni ẹ iṣẹ́ yẹn pọ̀ tá a ní láti ṣe lórí ẹ̀mí tó ti yé ó ní fàyín fàálítà tọ́ba. tọ́ ọba ti lè mú nǹkan tó pé nǹkan tàyàtọ̀ sọ́lọ́ ajẹ́pẹ́ yẹn ń bẹnu kí ni o ń bẹnu alábòsí ni ẹ. àgọ́lì mòhúnà àlùmọ́rọ́dù bí àṣèkì àlùmọ́ṣẹ́rì tó ti yé torí pé wàmọ́n àgùlẹ́mù. ومن أظلم ممن منع مساجد الله من افترى على الله كذبا لماذا هو الشرك ولا ما رسول صفات لقمان صوتي دي بتعرف صفات يا بني لا تشرك بالله ما هو يا بني اليوم انما يشكر لنفسه وما وهو يستعذه يا بني بالله يا بني لا تشرك بالله الشرك لظلم عظيم ó ní má má pè kàn mí pẹ̀lú ọlọ́run ìnà ṣìrìkà ìmú kàn mí pẹ̀lú ọlọ́run làvọ́lùmún àfihàn àbùsí tó tóbi má lè wọ́n lọ́dọ̀ bí tóbi mọ̀ òun náà òun náà ni wọ́n bá òṣè fẹ́rẹ́ ìmọ̀ òde yìí tí a fi ń wárà sí ni ká máa wárà sí lọ́dọ̀ ta ni Ah, ẹni ó ṣe gbogbo eléyìí tó yẹ máa pè ọ pé alábòsí ni ọ ẹni tó ṣe gbogbo eléyìí yẹn pé àbòsí ńlá nìyẹn ṣe ọba tó dá wa tí ń ṣèjẹ̀mú wa á sùn kò dé kẹ̀kẹ́ owó etí wa tó ti yé kò wa ẹni yóò sùn orí yóò bá kékeré akékeré ó dẹ́rìn nílẹ̀ rẹ̀ tí ò lè ní gan èyí ó sì máa rìn lọ́nà oko ó sì ṣe kí ó sì lajú làkèké ó sì gan níta ló wa tọ́jú wa tí wa pẹ̀lú onírànràn ta ló yẹ ká sìn náà alẹ́pẹ́ bí ẹ bá sin nǹkan mi tó gbára lé nǹkan mi tó yàtọ̀ sí ọba yẹn fọwọ́ bọ́ọ̀lù aláwòsí ni náà wàyí yẹn sọ sí ọwọ́. wàyí yẹn sọ sí ọwọ́ ọ̀hún fàdà kàṣí fàdà mú ìlà mú. wàyí yẹn sọ sí kàlọ́ ọlọ́wọ́ afẹ́ jó yé wa ká fi lè gbìn sórí ẹ̀mí wa wípé tí ìnira kan tó bá kàn yàn tọ́lọ̀ bá fi ìnira kàn yàn tọ́nà bá kádàrà pé ìnira ó sì kí ni o ìnira ó kányà wà íyà ní sásìkà lọ òbí tó lọ yìí fàlà káàṣì fàlà kò sẹ́ni ó lè mú nira yẹn kúrò lójú ọ̀rọ̀ kí ni kà á ní wà àrọ̀bọ̀ ìtẹ́kọ̀tà mìíní ìsìnkú zọ̀ ìlà ẹ̀ ìlà mùtmẹ̀rù ó kúrò ó ní wà íyà ní sásìkà lọ tọ́nà bá fi ìnira kàn fàlà káṣí fẹ̀lẹ̀ kò sẹ́ni ó lè kádàrà yẹn kú ó yẹ kó ìlàlá àbí kò wá lọ àlá ó ẹni tí mo sọ lẹ́ẹ̀kan náà ni o wọ́n máa lo àlá yẹn síta o sẹ́lòmíì ìyẹn nínú àdúrà anábọ̀ lè ṣèfà àdúrà kí mo ṣèfà tí bá kàn wá àdúrà ṣe wí Allahumma rọ́bà nọ́ọ̀sì rọ́bà nọ́ọ̀sì adìyẹ bilbaas wáṣìfì àǹtàṣáàfì láṣìfà àìlà ṣìfà òkè. èèyàn ní pé wọ́n yà wá lẹ́nu tí nira bá kàwé èèyàn kò sí tí wọ́n lè lò láti fi ṣèwòsàn tára bá ní àwọn èèyàn pé ẹ dákun sáàmù gbogbo ẹ wá ní sáàmù gbogbo ẹ bò. èèyàn gbọ́dọ̀ ṣèyàtọ̀ láàrin tí ó lò

ìlà قصة النبي yìí láyé عليه السلام. so ti yé dábàá lọ́wọ́ kẹsọ̀ nàbí ìlà àyùbá ẹni tí nira kan dáadáa more than seventeen years kí ló wí rọ́bì ánì mẹ́sàn-án-yàtò. nígbà tí ìnira kan ẹbí àyù ọ̀rọ̀ dá ló padà sí ọ̀dọ̀ Allah ó ní rọ́bì ánì mẹ́sàn ìnira fọwọ́ kàn mí ìnira tó oh, oh, ni fọwọ́ wa mí wà á ń ta eré Allah arhamur òṣìṣẹ́ ni ó lè kẹ́ tó lè kẹ́yìn tó rere Allah ìyẹn ni pé àbájá yóò jẹ́ oníwà wípé ẹni ó máa ń múnira kúrò tó ti yé fàkàṣàfúnà máa bì í láì ó ní fàkàṣàfúnà nígbà tó mọ̀ pé láàkàṣìfà làá ìlà àwò. kò sẹ́ni ó lè mú kú ọlọ́ fákàṣà fúnná má bì í láàyè mi ó ní fásitàjáde náà lẹ́à fákàṣà fúnná rahim allah ṣe kàdà mí di kìsì rahim allah ọlọ́ba nkẹ́ bàbá yẹn bàbá mi ń wà sáré rà ọlọ́run ìnira fọwọ́ kàn mí wà á ókì tí ó ga ó sẹ́yìn fún ọlọ́run pẹ̀lú èsì méjì tó lágbára fáfún bàbá ní fákàṣà asipaya olofa fasita jabina adalohun ìyẹn nípa fásitì yẹn yárayára fasita jabina adalohun fakashafuna atúndégini àjọpẹ ó wá tó fá mélòó ló tẹ̀lé àwọn fá méjì alẹ́ ti tù fi dùn ẹ́ asọ́rọ̀ àtẹlẹ ìṣèjọba wàkàṣù àmdòrè yìí tí ń tọ́ka lórí yíyára títètè gbà ń tó máa ń jẹ́ kí wọ́n sàn ó lọ́ra sẹ́yìn mọ́ tí máa ń jẹ́ kí wọ́n sàn ó lọ́ra òun náà ní kí ni àṣírk ẹ̀bọ wọn nínú oorun yẹn ẹnu ṣe kí ni ẹnu oorun fákàrà alẹ́ yìí sọ́wọ́ àtẹlifàtà ẹ̀ka kí ni ẹ̀ka sọ́wọ́ àtẹlifàtà fún so kí ni ó ṣẹlẹ̀ sínú yẹn o <laughs> inú yẹn gbọdọ̀ surprise ó gbọdọ̀ lọ́lẹ̀ ànábì ní ìhà ṣọ̀ẹ́rù tàbí wájà ẹ̀ fìmánà hadith tẹ́ ẹ bá fura pé ara kan. oríkèéríkèé ara kan ń dún yàn ọlẹ́ má gbé kan bá ń ṣe ìwọ́gán fúnra ẹ̀ lè gbá mú ọwọ́ àgbàmọ́ wá bisimilá bisimilá bisimilá àwùjọ bí ìzàtìlá ìwọ́pọ̀ tọ́lájì yìí mi ń ṣàrò ìmọ̀ àjí ọ̀wọ́ àgbẹ̀ dáa tẹ́ ṣe fún yàn tí bá ti kó kí lẹ́yìn padà sí wọn ẹ wá sí dáwọ́ tó ẹ gbé ẹ dá padà ń ti ń lo kí ń lo nǹkan dé tàbí ń lo nǹkan pẹ̀lú nǹkan àsìbáàbù aláàlí òògùn aláàlí kọ́tà kẹ́ ewúro tẹ́ gbó fún ń lo nǹkan torí wípé ẹni tí máa kúrò tó bá ti débẹ̀ láti ọlọ́run bá ti débì kan bisimilahi ilẹ̀dí láyà dúró máa subhanallah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah ọlọ́run tí wàá tún gbàgbọ́ à kíláàsì ẹ̀sìn bismillah pẹ̀lú dání orúkọ dání Allah alẹ́yìn tó ṣe pé láàyò dòrò lá àtìgbà sáàgbà bẹ́ẹ̀ láàyò dòrò máa sinmi yìí ìnira kan ò lè máa bẹ pẹ̀lú ọkọ rẹ̀ ṣé ìtún.

torí mú wà lẹ́rí yúsọ̀ òwúrí òkun. wà lẹ́rí yúsọ̀ òwúrí òkun bí àwọn àmìlẹ̀ ìfàyẹ̀sà. ṣé wọ́n ló ya fọ́tò wa sínú ya wa bó ṣe fẹ́ tí ò wá mọ̀ wá ni. wà á yẹ sẹ́sìkà lọ. ìyá sẹ́sìkà lọ́ọ̀rù bí òun fàájà sí bàbá òun ìlà òun. mo rò pé gbogbo aláwa lágbà àwọn táwa ń jókòó tẹ̀síìrì báyìí. dáwàtú àkídàtú ni pé wà ní lọ́mọ o tí nira kan tọ́lọ́n bá mú nira kan wá sọ fáwọn tí ó bá lóògùn fún ọ pé ẹ wá o tó bá jẹ́ pọ́lọ́n ló bá mélé yìí wá ọ̀dọ́ rẹ̀ náà nìjà padà sí ẹ mẹ́jà gbọ́ náà torí kò sẹ́ni tí ó mú kú àfọ̀hún wà ní. wọ́n ní yóò lè tàbí sọ́yìn fọlá wà á ní oríṣi kẹ́kẹ́ èrè tọ́lọ̀ bá ní mo gbèrò pé ṣe oore fẹ́ wù mí kan ń ṣe oore fún mo fẹ́ dá lọ́lá kan fàlàrún dání fọmùlì àlá ẹwọ ẹwọ náà sùn ẹrẹ fàlákìní dání fọmùlì. àárí ìsìjà bẹ́ẹ̀ náà máa ẹ̀rọ wà kẹ́lìmà àwọn ìbáṣe tí máa ń bẹ láàrin gbóhùn alukur'an àti túmọ̀ rẹ̀ gbà mí. rọ́ọ̀dà ìfọ̀dì ọlá ọlọ́run ni ẹni ó lè dá padà òsì tó bá sọ̀rọ̀ fún yẹn lọ́wọ́ òsì tó abẹ́ni ó bá kú òlórí rẹ̀ àbẹ́ àwọn kí ni àdébìwá Yusuf alayhi salam kan padà grace much ẹ gbogbo ète eh, yẹn ète yẹn ète yẹn àbí yá abati ìnira àìtù ìnira àìtù àdàṣà tó dà tù ó sọ fún abẹ́ ìmúra àwọn àlá tó pọ̀ kíní kankan kan ọba sọ fún pé yá bunayya la taqsusru ru'yaka ala ikhwati fayakidu laka kaida máa tú àlá ìfọ̀mọ̀ yẹ òun ó bá sọ̀tẹ̀rẹ́ ni o. ọ̀tẹ̀ yẹn ni pé kó orí ọlọ́run yẹn o kó bàbà ṣe kí ni kó bàtẹ̀ lọ́wọ́ arí kí wọ́n ló padà ṣẹlẹ̀ inna Allaha báàlìkù amri inna Allaha báàlìkù amri wà lákìnnà àkísára ètò ọlọ́run ọlọ́run tó bá fẹ́ dáhùn láyé fàlárọ̀ tàbí fọ́ọ̀tì ó sọ fún àgbẹ̀wò Muhammad ó ní ìnàlẹ́lì ìfaradà àlẹ́kẹ̀ lùkùnrin. ìnàlẹ́lì ìfaradà àlẹ́kẹ̀ lùkùnrin lọ́dúnrún iná máa. ìnàlẹ́lì ìfaradà àlẹ́kẹ̀ ẹni ó sọ kùránì fún ọ kalẹ̀ tó sọ kùránì fún rẹ̀ sí ọlọ́run. ẹ làrọ́ dùkà yóò dá ọ padà sí ibi o ti kú o. àdéhùn ni wọ́n ti kí ni ọ wù ọmọ kà padà. sọ́tìyẹ ọ́ ti kí ni ọ wù ọmọ kà padà.

kí ló wọ̀ ṣẹlẹ̀ wọ́n máa tírẹ́tì wa lórí ẹ̀ pé wá o má gbàgbé o òun ló dàbí ẹni sóògùn owó <laughs> ìjọ tí ọjọ́ mọ́jàmú bá ti pé tí ò bá ti rí owó ṣe kí ni owó lọ tó méjì ṣe má lu ọlọ́run owó lọ sóde tó bá jówó ọba dẹ́dà àwọn yóò máa ná ẹ wá lóka ah, ṣé bùtùrú lélẹ́yìn ni yóò máa ná sórí pé wà láàánú kò ní tán. bẹ́ẹ̀ owó tó bá ti ní májẹ̀mú nú èèyàn náà ti mọ̀ òun kọ́ ní ẹni ó sì ní ó gbàǹjọ kan wọ́n máa bẹ́ ni wọ́n wá sọ fún yẹn pé ẹ wá o ẹ̀dà àgbàdo iye tẹ́lẹ̀ ẹ̀ bá sà lọ́dún tẹ́ lò fẹ́ràn fẹ́ ọjọ́ kú rẹ̀ iye kí ni o tí ẹ̀ bá sà lò ìfẹ́ tàbí pé wọ́n fẹ́ sọ fún lónìí ajẹ́pẹ́ dúkìá yẹn ìwọ gẹ́gẹ́ dúkìá tí sọ fún yẹn pé lágbájá ló gbọ́dọ̀ ná fún ó gbọ́dọ̀ ná fún lágbájá àwọn kan wà wọ́n wọn ti parí ẹ̀ ní kò si fún oore sí nǹkan rí kò gbọ́dọ̀ ná fẹ́ bí rẹ̀ tó bá wàhálà yóò sì máa sọ mú lórí kì í sọ àmì àmì ọlọ́run náà sọ fún ẹ bí mi nínú ọlá mi ti ń da ẹ lọ́lá. náà. yusibu bihi man yasha'u min ibadihi. torí pé ọlá yẹn yusibu man yasha'u man yasha'u min ibadihi ẹni tó bá wù mí nínú sọ láyẹ fún lórí ilẹ̀ o ṣètìlì ajẹ́kẹ́ fọ́tùmù láàyè fẹ̀dúnìyà yóò tì í máa yàṣà ọlá ọlọ́run láyé ó mú fẹ́ ni tó bá fẹ́ ni ó lè fún káfíìn abẹ́mọ̀ ó lè dá káfíìn lọ́láyé wà láyà ni ṣèkán wà láyà ni anàlá ayò ṣe gbogbo èyí ò lè túmọ̀ pọ́lọ̀ ń segin ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ìnàlá ayò ti dùnyà lè mọ̀ ṣe ìbú wà mọ̀ láyò ṣe ọlọ́run máa ń fún láyé ẹni tó fẹ́ àtẹni tí ò lè gini fẹ́ wà láyò ti dìnnà ọlọ́run ní fún yàn kan lẹ́sìn àyàfẹ́ tọ́lọ̀ máa ṣe kí ni tí máa ń nífẹ̀ẹ́ sí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onílọ̀bù káàdé ti dùnìyà tó bá báyé tá a wà nù rẹ̀ ó bá wé ti ìyá ẹ̀fọn ni ìyá kí ni àbí ìyá ìsinsin máa ń ti káàdì nù mí náà ṣe oníbùkẹ́ bẹ̀rẹ̀ ní kankan nù ẹ̀ bẹ́ẹ̀ kí ni o ayé òwò ti ìyá ẹ̀fọn tábàtú ìyá ẹ̀fọn sórí skéèlì kò lè pín ó yẹ pẹrẹgẹ àmọ́ yusibu bihi bá wù wọn ọlọ́run ló máa ń ṣe kí ni ló máa ń dáná àmọ́ tó bá láti kí á mọ ọlọ́run àwọn ẹni rẹ̀ ni ó ṣe kí ni ni ó dá sàlẹ̀ sàlá ti dá lọ́la yóò sì wù bí ìmọ̀ ṣá. bàbá rẹ̀ ní bá lè túbá kó ní ìbínú ọlọ́run kó ní ẹ̀ṣẹ̀ òókè ìtumọ̀ ẹ̀rọ ń dá lọ́la tó bá lè túbá rahim tó bá dá lè kí á mọ ọlọ́run ó tún sa àwọn kan lẹ́sà ń sàwọn kẹ́ nínú ọlá òun wọn lọ́wọ́ ọba dẹ́dàá ó ní ráàmà ninety nine ráàmà ló ní àwọn míyàtò ráàmà ọ̀n sọ míyàtò tí mo kè ráàmà ìkẹ́ hundred ó wá lu ẹyọ kan fáyé láti tọ́jú ọdún kíni ti dá ayé yóò wá da gbogbo ẹ̀ ni o táwọn èèyàn bá dé òkè òkun wọ́n máa ṣe yes olóòfà làwọn èèyàn máa fi wá ayé lórí tí ò tó nǹkan wọ́n wà lùzà ní kíá màá lọ sẹ́mà wọ́n ń torí pé wọ́n fọ́ ní mọ́tò òun fẹ́ gun mọ́tò wà mí mọ́tò ọwọ́ àlọ́ mọ́tò àwọn ti kú olórí lẹ́gùn mọ́tò so ayé tí èèyàn fẹ́ ọmọ nàìjíríà fẹ́ wá tó fẹ́ máa jẹun sẹ́mà pé tó bá dé òkè òkun yóò padà rí àsọ̀hún jẹ́ yàrá ní nàìjíríà ni bọ́ọ̀rọ̀ wá ṣe rí gbà mí nìyẹn tí ẹ wá wò síra wọn ẹ wá lè fi ìlú òkè òkun níbi tá a rò pé wọ́n ti ń láyé gan ẹ lè fi wálé kíá mọ́ ọlọ́run kò jọra wọn rárá the best thing for us now in this life ẹ̀yà máa yá máa kàdẹ́rà yé kéèyàn ṣe kí ni kò kọ́lé ilé wo ni ilé ńlá tó bá ti kọ́lé ńlá bí wàhálà rẹ̀ ó tóbi ńlá ńlá náà nù sẹ́ẹ̀mà ni láyé òdẹ́kọ́lé ńlá ni ilé ńlá wàhálà ńlá ni ọ̀rọ̀ jẹnẹrétọ̀ sí bọ́ọ̀lù bíi mẹ́ta fẹ́ǹsì ó sì ga ju ilé lọ lórí fẹ́ǹsì wọn tún gbé bábu àyà sí ẹ tún fi ẹlẹ́tíríkì sáré sotie lẹ́nu ẹnu ọ̀nà àbáwọlé bulletproof ni lẹ́kùn tí ó wà ń bẹ̀ ó yá cctv ó tún wà torí àwọn tí wọ́n lè fò láàrin ríran ó yá ló bá tán òye yóò wà lọ gba security yóò ní ọ̀gbọ́n ẹni ò fẹ́ gba yóò bá yóò wà lọ gba gbáyìí àbí ó gba àwọn méjì débi ló bá tán. ó yá o èèyàn wá ra mọ́tò kan tó wá dá táàrí irú rẹ̀ rí sẹ́nu bí yóò níbi tí ó ti máa gùn lórílẹ̀‐èdè nàìjíríà àbẹ́wọ̀n tí a máa ra mọ́tò pé mo fẹ́ ra táwọn èèyàn mo fẹ́ lo táwọn èèyàn lò yóò wá lò láyè táwọn tí gbogbo èèyàn ti ní lò yóò kó la Àbújá ni Àbújá náà ibi tó tún ti wá máa lo ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjọba táwọn wà dé bá oníjọ́ tí bọ́ọ̀tù bá wá tún bẹ́ẹ̀ tí wọ́n tún wá tú sísẹ́mù wa máa sọ pé change the boat change this boat change this boat change this boat yes mọ́tò bọ̀dá wa kan ní máa ṣe báwọn the road is bad the road is bad ah eléyìí ò lè rìn ní kwara eléyìí ò lè rìn ní kwara eléyìí ò ní kwara the road is bad the road is bad check the tire ah check the kini. Oh no, that I didn't ìlú náà Eh? ayé táwọn èèyàn kó léyà náà nì ìyẹn nú ẹ̀kọ́ rí ni yóò sọ fún dọ́gba pé ẹ tí mọ́tò lọ fún mẹkáníìkì náà wọ́n ní Toyota ò sí Nàìjíríà wọ́n tíráàbù ni ó yẹ ẹ̀rẹ́ ṣípẹ̀ padà ó yà mọ́tò ọlọ́pàá tí wọ́n ní ká máa fi sọ etí ibodè wọ́n wá gbà wá pé gbogbo kíbi tí ìbá ti ń lọ o ẹ máa tẹ̀lé mi lọ ní o. sáyọ̀ náà ni yóò sí ibi ìmọ̀ ìyàṣà mi ní ìbàdí. gafuru aláforíjì jẹ́ balẹ̀ túbà rahim yóò wá sáwọn kẹ̀kẹ́ jọ́ àlùkìyàmà náà. قل يا أيها الناس قد جاءكم pé mo pẹ̀ yé èèyàn èdè àṣọ látàárọ̀ yẹn kí ni o kọ́ni já àlàhàkù mẹ́rọ̀ bíkún òdodo ni o látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ àwọn. ọ̀rẹ́ ìtẹ̀lẹ́ ọ̀rẹ́ ìnáwó ayé ìtẹ̀lẹ́ ìnáwó sí. ẹni tọ́nà lórí tá à yìí ó mọ̀nà fúnra ẹ̀ ni o. Bẹ́ẹ̀ bá lọ́wọ́ gbà tó lóògùn owó lòun ó tún ṣe, ó pè nǹkan míì pẹ̀lú ọlọ́run, àátà ni ni ẹ mọ̀ pé àdáwò rẹ̀ náà ni ó kó yàdé lu kí ni ó alẹ́ ìhà bí àwọn aláwọ̀ sẹ̀sìn yóò padà sẹ̀sìn o. wà máa nà alẹ́ ikùn bí wàkì èmi ò sínú ẹni tẹ́lẹ̀ gbọ́dọ̀ ara yín kọ́lọ́rùn máa nà alẹ́ ikùn bí wàkì lásìtà alẹ́ ikùn bí nùsọ̀ ìtì lásìtà alẹ́ ikùn ó sínú ẹni tó lè máa sọ wọn ìnáma àlẹ́ ìkẹlẹ̀bàláàgì èrè oṣù ọlọ́run tó kàn ọ́ ní kó ṣe kí ni o kó o mú sẹ́yẹ̀ dògùn ìgò ìwọ sọ fún wọn ni kí wọn gbà ọwọ́ ta ló wà. wàtẹ́bí máa yóò ṣá ilé ìgbà wá sí àtàyà kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ ayọ̀ ìhàkìní. ẹgbẹ́ wa fúlàní ti ń bá wa sọ̀rọ̀ náà sọ̀rọ̀ àná wa bọ́lọ̀ bá dàda ti ń bá wa sọ̀rọ̀ kọ́lọ́ sì dá gbọ́ kásì lè tẹ̀lé kásì pẹ̀lẹ́ kó ní díẹ̀ káwa lè ṣe sùúrù. wọ́n á rí sí ọlọ́run tó bá ti wí fún wọn ó ní láti dára ẹ̀ láàmú wà tẹ́lẹ̀ láwọn àkàbá láwọn ò gbọ́ ìwọ́n fi wọ́n lẹ̀ òṣó láti wí fún wọn wà tẹ́lẹ̀ máa tẹ̀lé máa yù hà ohun tí wọ́n sọ kalẹ̀ fún ẹ nínú àṣẹ ọlọ́run máa yù hà èyí mílíọ̀nù kìtà pé wà sọ̀dà ohun tó lọ́n bá sọ àtàlẹ́yé ànágbà Muhammad gbogbo ayé bá láwọn di tá dà ntí wọn máa tẹ̀lé ní wà tẹ́lẹ̀ máa yóò ha ilé alwáyù dídùú àlàáwà wáyì revelations other side ẹni kíni self desire yẹn sọ pé èyí tẹ̀ ń sọ èyí ò sí kíni àmọ́ náà ó ní wà tẹ́lẹ̀ wàtẹ́lì máa yọ àyè wọn tí wọ́n sọ kalẹ̀ fún ẹ kí o máa gbogbo náà wọlé sọ̀rọ̀ àwọn dà. Nàám. Wá sùúrù. Ìyẹn ni pé lọ́rọ́ wá fi bá sùúrù. Bẹ́ẹ̀ bá wo àwọn àdánwò tí ń ka yín gbà mí, yóò wù yín bí gáyò kẹ́ ha ha bóòlù àti ńlá yé yìí. Yóò wá wù yín bí pé kẹ́kọ̀ọ́ sí yẹn nínú ọpọlọ rẹ̀ ẹ̀ bọ́ńtàlùkùránì sọ ni. Etiquette ọ̀rọ̀ yẹn ò lè sàdédé wọlé àwọn èèyàn lè sàdédé mọ̀nà àwọn èèyàn lè sàdédé gbà illa bi wasitati sabr aw bi isti'ana bi sabr àyàfi kéèyàn wà ràn lọ́wọ́ pẹ̀lú kíni sùúrù ẹ̀gbọ́n ọ̀rọ̀ wa gba sùúrù gan gbogbo ẹni tí ó bá lọ sí ọlọ́run tí ó tẹ̀lé tọ́lọ kí ni ó ṣe o kò ṣe sùúrù ìyẹn ni pé gbogbo wàkígbà tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ nípa wáyìí ó máa ń fi kí ni o ó máa ń fi sọ́kùnrin tẹ̀lé ó máa ń fi sọ́kùnrin tẹ̀lé sáà gbogbo àti pàtó ọlọ́mọ àti kí ni tí máa ń sọ̀rọ̀ wáyé yóò wá sọ̀rọ̀ kí ni yóò wá sọ̀rọ̀ sùúrù nígbà tó ń sọ̀rọ̀ sọ́kùnrin tẹ̀lé sáà tó ní wàlúùfù àléyìn wòlídàánù mọ̀kànlá. wàlúùfù àléyìn wòlídàánù mọ̀kànlá tó máa ń dá wàlúùfù àléyìn wòlídàánù mọ̀kànlá tó máa ń dá وإذا رأيت نعيما ثم وإذا رأيت ثم رأيت نعيما ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثيابهم عاليهم ثيابهم سندس خضر خضر من استبرق وكل من أساب وكل أساب من فضة وسقاء rè wọ́n máa tẹ̀lé o àmọ́ o fásitì ṣe sùúrù ó máa ń sọ fún anágbà Muhammad pé kókó sí àwọn ànábì kan tó ṣáájú tí ò sọ fún lórí nǹkankan mi ó sọ fún lórí sùúrù ó ní wọ́n sì kàmà sọ́bàrà ulul azmi minar rusul ṣe sùúrù gẹ́gẹ́ báwọn tó ṣáájú rẹ̀ nínú àwọn tó gbókun náà àwọn ànábì ọlọ́run ṣe sùúrù ó ní wọ́n sì ṣe sùúrù àtà àtà ẹ̀yà kùmọ̀ lọ títí ìdájọ́ ọlọ́run fi dé títọ́ bàbá aláwọ̀ fi dájọ́. òun sọ ẹnu ìhàgì ni. adẹ́ni pé bíjọba ayé ká máa ń dàdà kúdà lónìí kí làwọn máa ṣe wá sílẹ̀ á ti kí ni á ti sùúrù. àwọn ọmọ rò pé táwọn bá dájọ́ láyé ọlọ́run ní tọ́ dání. á ṣe sùúrù ó dáká ní sùúrù ẹjọ́ á ṣe sùúrù o. yes wọn lọ́mọ nàìjíríà àgọ́ àgọ́ a kà ṣe sùúrù náà ni sùúrù náà lọ́lọ́run fi ń là wá wọ́sìn ẹja ṣe sùúrù tó ti gbogbo tá a rò pé òtó yẹn yóò padà tó abùkátà sùúrù ni o ìfa wàhálà yẹn ò lè bábà yọ èèyàn kan ò ṣe sùúrù kó jẹ̀bi rí èèyàn kan ò dẹ̀ ṣe sùúrù kó kábàámọ̀ lórí ẹ̀ wọ́sìn wọ́n ṣe sùúrù àtàyà fúnmọ̀gbọ́ títọ́ náà ó ṣe kí ni o tí ó fi dájọ́ wà wá káyé wọlé ara kìíní torí pòun lẹni tó lóore jù lẹni tí máa dájọ́ gbogbo adájọ́ ayé méjì náà ni wọ́n adájọ́ tó dáa dáadáa adájọ́ tó kìíní tó dáa kejì amẹ́ni tí ó lóore jù lẹni tí máa dájọ́ aláàní abẹnú àwọn ọmọ sàdájọ́ dáadáa fún wọn kó fún àwọn ìbá wa lò wá kò wá ń sùn tí ẹ máa fi tẹ̀lé ìdájọ́ ọlọ́wọ́ bá àlá láyé ní àtìlẹ́lẹ̀kẹ́ àmọ́ ọlọ́run májà sọ pé àgbọ̀ àgbà síwálẹ́ni tí ó gbọ̀ tí ó gbà tí ó tẹ̀lé ọlá ìdí méjì ọlọ́run sọ̀rọ̀ hánàkàlá ọmọ rẹ̀ hàn méjì. أشهد أن لا إله إلا أنا أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ورحمة الله أعطوك لك أشهد أن لا إله إلا أنا أستغفرك وأتوب إليك Ah, uh, so I got to be one in walk and one of the guys who are not on two yes.